back. Let me protect your back. Protect your back. Protect your, protect your, protect your back. They fight for your love. Fight for your love. Fight for your, fight for your, fight for your love. Your lover, lover, beats you person. Your lover, lover, beats you person. Your lover, lover, beats you person. Your lover, lover, beats you passing. come back again. Say, baby girl, your love upon me like flame. Rotate calma, me come back again. Tell me what I want, tell me what I want. Burn them down, Rastafari, can the what I want. Element, I come back, make you came to that one. Rotate calma, sing so. Tell me what I want, tell me what I want. Oh, na na na, yeah. Love, love, to you passing. Your love, love, to you passing. Your love, love, to you passing. Your love, lover. Go, yo! relationship. She wanted to be my wife. But every time I see sexy Carol, I just wanted her in my life. So I came up with a brand new solution. You could say my master plan to fulfill my heart's desire and be with these two women. Doing you too bad, doing you too bad, doing you too bad. You're gonna end up sad. You're gonna end up sad. Oh, so I met with a girl named Carol and I told her she looking so nice. Even though I may be kinda busy, I can see her on Tuesday night. Wednesday night I spent with Hortense and I knew that I would be dead. If she knew that our best friend Carol spent the night before in my bed. For a while there I was the greatest, the big man on top of the hill. They were only planning my medicine, they'll soon be serving my pill. Doing you too bad, doing you too bad, doing you too bad. You're gonna end up sad, you're gonna end up sad. Doing you too bad, you're gonna end up sad. Almost Thursday nights at the fight. I see Carol walking with heartens, so I pray God would take my life. One month I played with fire, but there's a lesson here to be learned. If you ever give in, you lady bun, don't go movies, you will get burned. Doing you too bad, doing you too bad. lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ètò sísan àti gbígbówó lórí afẹ́fẹ́ àti pàápàá hmm. ìgbéyàwó lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alert ilé ìfowópamọ́ alágbèéká ìgbàlódé ti ṣètò àyè fún ọ láti fi owó ránṣẹ́ sanwó ìṣiṣẹ́ ra wákàtí ìbánisọ̀rọ̀ tàbí dátà tàbí àwọn ohun èlò yòókù ní àrọ́wọ́tó rẹ ní ìrọ̀rùn láì sí ìyọnu. o lè dáńlódù app alert lónìí lórí google play store tàbí lórí apple app store. alert powered by wema bank. Hey, hey, whoa, why una dey do her like this now? She offend una. Hey. ah, ah, mommy, what is it? Why are you crying? ah ejiro people heartless o ah see wetin dem dey do anita. mama who is Anna? My dear, just leave Mama. Oh. She's in a world of her own with this movie she's watching on Airtel TV. <laughs> You too can get special streaming 500 MB data for just 100 naira to stream movies, series, music videos, and more. The best part is, you don't have to use your main data. Just dial star 141 star 106 hash now. Hey, Mama, Anita don't see better man Mario. Oh. Just look at God. Airtel, the smartphone network. Fresh 105.9 FM, your feel good radio. Hey, hey, whoa. Why would they do her like this now? She offend her now. <laughs> ah, ah, mommy, what is it? Why are you crying? Ah, Ejiro, people heartless, oh. Ah, see what did they do, Anita? Mama, who is Anita? My dear, just leave Mama, oh. She's in a world of her own with this movie she's watching on Airtel TV. <laughs> You too can get special streaming 500 MB data for just 100 naira to stream movies, series, music videos, and more. The best part is, you don't have to use your main data. Just. You love Afrobeats, but your playlist is full of Fuji music. How refreshing it is to be transparent like our new bottle that's easier to recycle. Sprite, new bottle, same hit of lemon and lime. Honey, must you go? Babe, you know I must. Besides, you can always video call me. Hey, eh, what if your battery runs out? I've got my power bank. Hey, and when your power bank runs out? <laughs> Babe, I've got my laptop. Okay, wait. What if your data runs out? Babe, you know we never run out of data. Never run out of data with Airtel Home Broadband Unlimited Ultra plans. Enjoy unlimited data with no speed cap plus extra data daily, so you never have to worry about running out. Visit www.airtel.com.ng forward slash HBB to get started. Babe, but I just left the house. Yes, honey. It's video calling all the way. <laughs> Airtel, the smartphone network. Ibadan kini so Fresh FM Nibadan lawa. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. n tó fẹ́ gbà lọ́wọ́ mi nìyẹn. o fi ń kúnlẹ̀ tó báyìí. n dọ̀bálẹ̀ ló ń kúnlẹ̀ lè ṣe kílé kí dẹ̀dẹ̀dẹ̀ báyìí. dúnà èèyàn gbọ́dọ̀ gbẹ́nu sí máìkì lè ju o. Ah. ẹ jẹ́ n tan ọ̀dọ̀ yín tilẹ̀. etí mi ò sọ̀rọ̀ o. etí ẹ ò lè sọ̀rọ̀. ò lè sọ̀rọ̀. etí ẹ wo ní ọdún tuntun láwa etí mi ò sọ̀rọ̀ o. ẹ gba etí ẹ. ẹ o ti sọ̀rọ̀ báyìí o ti wá. gbà gbà malam. ọ̀gá báyìí tí àbúrò ẹ. mọ́kà síláfà. síláfà kọ́ síláfà. ẹ tó bá gbá mi wọ́n gbé tí ọdún náà ni. ọ̀gá ọdún tuntun mà ní ẹ akétí ẹ lè bá a sọ̀rọ̀. kí fi ṣe lọ́wọ́ for the first time. yẹ fi ṣe lọ́wọ́. let's talk about it nani. let's talk about it nani. ẹ jẹ́ kí abáyọ̀ wa sọ èyí tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ lẹ́nu. ó yẹ ká gbàdúrà bẹ̀rẹ̀ nítorí ètò tó máa kọ́kọ́ gorí afẹ́fẹ́ lọ́tún yìí. kì í ṣe kó tó máa. wòlíì wa ẹ fún wa ládùn abẹ. àwọn aráalé ló máa pray fún wa gan. ok ẹ jẹ́ kó fún wa ládùn abẹ tó pàtàkì wà lẹ́yìn àdúrà ọ̀rọ̀ pàtàkì wà lẹ́yìn àdúrà. bẹ́ẹ̀ni wọ́n tẹ kọ́kọ́ fún aládùn àná káwọ́ bó ṣe máa rí. ọ̀rọ̀ pàtàkì wá ṣe wá wà lẹ́yìn àdúrà. Hmm. Ah, lílù yọ lọ pọ̀ jù ẹ jẹ́ kí. Eh, ẹ jẹ́ kí ní kólúyọ̀ lè mú pankẹ́rẹ́ eh, eh, ní kí fẹ́tì kó máa mú kòbókò ẹ̀ bọ̀. so mo ti kọ́kọ́ sọ̀rọ̀ gidi bọ̀ tẹ́tẹ́lẹ̀ tó bá yẹ lọ deviate tó distort. bóyá ah. ti fi gbogbo ẹ̀ sínú àdúrà ní crossover. ok ọlọ́run dẹ̀ ti gbọ́. Hmm. ìwọ náà ó ṣe bíi ti pàápà wòlíì kó fún aládùúrà bẹ̀rẹ̀ lóòótọ́ ta ni afàdúrà randolph ní last year ni ó gbàdúrà. gẹ́gẹ́ bí wòlíì orí òkè yìí. orí òkè bo. orí òkè yìí náà ni orí òkè fresh fm orí òkè gbógun mi. àpáta ayérayé adúpẹ́ lọ́wọ́ rẹ. kí ló ń pa lẹ́rìn kí ló dé. <laughs> ọjọ́ wòlíì. iṣẹ́ orin ó ti mọ́ lára. ó ti ọdún kan bí ìgbà tó fẹ́ fi kọrin. mo mọ pẹ́ mi wá o bàbá wa gbọ́ pẹ́. mo mọ pẹ́ mi wá o ọmọ wa gbọ́ pẹ́. èmi mímọ́ wa gbọ́ pẹ́ mi ò mo fi yìn fún mẹ́ta lọ́kàn. ohun tí wọ́n sọ fún mi nísìnyí o gbọ́dọ̀ ṣe pé orin ọpẹ́ méje ni wàá kọ. Ah o ti kọta àkọ́kọ́ báyìí. èmi ò mọ o èmi ò mọ <laughs> èmi ò mọ o èmi ò mọ o ọ̀gángan ọ̀gángan ibi tí n bá ti mọ. àti bí ìdá mẹ́wàá ni. bẹ́ẹ̀ni dákẹ́ di mọ́. ọpẹ́ yẹ o bàbá ọpẹ́ yẹ o ọmọ Elédùmarè aṣore kárí ayé tó ṣore fọ́ba tó sì ṣe tìjòyè lọ́tọ̀. kò má gbàgbé mi ọmọ rẹ̀ ayé fẹ́lẹ́ ọpẹ́ yẹ ó bàbá. ọpẹ́ ọpẹ́ o ọpẹ́ mi kò ì tó. ni wọ́n máa dúpẹ́. ẹ jẹ́ ká yan Ọlọ́run ni máa yọ. bí n ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò mọ̀re bí n ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò mọ̀re. wọ́n fọ́ sí mi kàn yín jẹ́ nǹkan ilé tó bá wá sí mi lẹ́nu. ẹyọ tó lè rò. ìdúwọ̀ ló ní kí n kọ́ ilé tó bá wá. kọ́ kọ́ délẹ̀. ẹgbẹ́ rẹ ti kú ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti lọ. Mhm. ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n ọ̀pọ̀ tó ń ṣe fáìn bàrà kiri. Mhm. àwa ò bá lè dúpẹ́ a mhm. jẹ́ pé àwa ò mọ̀re lọ àdì yẹn kù. ẹ jẹ́ pé mẹ́rin ló ti kọ́ ni. mo ti kọ́ mẹ́rin. bóyá kájọ yìn bàbá kájọ yìn olúwa òun larúgbó ọjọ́ òun lọ́ba tí kì í òun lọ́ba tó tó farati ìwé olúwa kájọ yìn olúwa kájọ yìn olúwa. èmi ti mọ̀ ó ṣètò òdójú àdúrà ti mí ó ṣètò òdójú àdúrà ti mí ìwọ ló ní kí mọ̀mọ̀ jáwé ìwọ ló ní kí mọ̀mọ̀ wá gbò mo ti rí po òdójú àdúrà ti mí. ọ̀nà ọpẹ́ mi pọ̀ ọlọ́run ọba wa gbọ́pẹ́ mi bò mọ títóbi rẹ̀ láyé ọlọ́run ò ṣe o bàbá ó mà ṣe o ọlọ́run ayọ̀. ló ti pé. ẹyọ kan. okay. àfọpẹ́ fọ́lọ́run àti lóhùn wa ẹni ṣòun yánu nú ẹni tàráyé yọ̀ gbà tàwa lọ́mọ wọ̀ òun náà ló ń tọ́jú wa ó sì fẹ́ bùn ìfẹ́ ṣe tọ́jú wa síbẹ̀ àmín àmín. ẹ̀kọ́ kíkà ìkíní ọ̀yà ọ̀yà. larínú ìwé ìwé oníwàásù. kí ló wí orí ìkẹta kí ló sọ tó sọ pé ohun gbogbo ni ìgbà wà fún. Ah, ọlọ́run ògo ni bó kọ́ rẹ̀ ìjẹ́jọ́ màlá sọ pé di ọdún tó ń bọ̀ hmm. àṣé àmọ́dún ò jìnnà mọ́ kẹ́nìkan mọ̀ mọ́ èṣù bomi ní thirty first ńlá hmm. wọn kan sọ̀rọ̀ first wọ́n ní tó bá di first nǹkan báyìí làwọn ò dá lára. ní thirty first wọ́n sọ̀rọ̀ first. wọ́n sọ̀rọ̀ first wọ́n ti pa àwọn èèyàn jókòó wọ́n wọ́n yànnà náà ọ̀rọ̀ fún wọn àmọ́ thirty first òun náà ló gbé wọn mì. chai. wọn ò rí first. chai. a sì rí àwọn kan tá a jọ pariwo happy new year wọ́n kì fóònù mọ́lẹ̀ ní òru first wọ́n kí àwọn èèyàn wọ́n pe àwọn èèyàn àmọ́ ńgbà tí ó fi di ìrọ̀lẹ́ first ó di kí fóònù wọn máa ríǹgì káwọn yẹn máa rò kó bóyá wọ́n sun oorun àìsùn ni on the second làwọn kan tó mọ̀ pé. Eh, lẹ́yìn happy new year yẹn wọ́n ti lọ. níbo làbá tiẹ̀ ti bẹ̀rẹ̀ ọpẹ́ náà. níbo la ti fẹ́ bẹ̀rẹ̀ ẹni tí ò bá tọpẹ́ nínú gbogbo oore tó ṣe fún wa. kápẹ́ èèyàn máa ń wọ́n máa ń ṣìyàn lójú kó mọ ohun tí wọ́n dẹ́lẹ̀ fún ọ tọ́lọ́ kan fàánú gbà ọ́ kọjá lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ò ní sọ pé òun fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run mọ́. ọpẹ́ ni yóò kàn máa yíra ńlẹ̀ yóò kàn máa dúpẹ́ ni. tó bá wèé tí wọ́n kẹ́lẹ̀ fọkọ níbi iṣẹ́ t'Olódùmarè ó jẹ́ kó wá sí ìmúṣẹ tó bá rè tán kẹ́lẹ̀ fún ìyàwó tó rè tó wà lórí àwọn ọmọ náà hmm. èèyàn ó pé ojoojúmọ́ ayé kóun ṣàmọ fògo fọ́lọ́run ni hmm. àrí ìró àlá ògo ni fún ọkọ rẹ o ìwọ tó ń gbé ní pẹ̀kun ọ̀run ògo ni fún ọkọ rẹ o ọba tó ráyé rọ̀rùn lẹ́ẹ̀kan ṣoṣo tó sì ń ṣohun òwò fẹ́ ní òwú láàkó tó wù ú hmm. tí ò sẹ́ni tó lè mú sí hmm. kàtẹ́rà rẹ tó fi ń dá sí kò yé èèyàn marking scheme tó fi ní ká wà láyé di wákàtí kò yẹ nìkan kan torí tó máa wẹ̀ gbà tí wọ́n sì máa gbà láwọn tó kàwé tán ní fọ̀ntán lè kánná hmm. àwọn èèyàn míì tí wọ́n ń pè láwùjọ pé èèyàn ni wọ́n hmm. ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni ò tún sí láyé mọ́ o ah, ah. kì í ṣe pé a fi ń yọ̀ wọn olódùmarè o ti sọ́nà rẹ pé nú ohun gbogbo oníkàṣàmọ dúpẹ́ ewu tó wà nù december lọọkan nílọ hmm. lọọkan láyínká december torí òun ní agbára ó léwu gan ó kù díẹ̀ ni wọ́n ní àwọn alágbára kan tiẹ̀ wà láwọn igun ibì kan tó jẹ́ pé tó bá di December nínú ẹgbẹ́ wọn ni wọ́n máa ń sọ pé èèyàn táwọn fẹ́ fi ilẹ̀ rèé kì í ṣàgbò kì í ṣẹran o hmm. wọ́n sọ iye ẹ̀mí táwọn fẹ́ fi ilẹ̀. donate gbé o ti yé ọ. donate ẹ̀mí. o donate bí ìgbà yẹn donate ẹran pé ẹ kó ẹ kó ẹ kó àgbo mẹ́ta ẹ kó ràgó mẹ́wàá lọ fún obì. fún pé ẹ wá àlàkẹ́. pé kò jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ mi. bíi mẹ́ẹ̀ẹ́dógún fayefẹ́lẹ́ fayefẹ́lẹ́ èèyàn gidi ni. ọ máa ń láìka ògúfe gan ẹ kó ògúfe twenty lọ. bí wọ́n ṣe máa ń donate nù hmm. àwọn tó jẹ́ ni ẹ̀mí yóò ti yé wọn nǹkan tí mò ń sọ yìí hmm. lóòótọ́ làwọn egun kan tún máa bínú pé kí lọ́mọ yìí ń sọ lórí afẹ́fẹ́ hmm. àmọ́ bó ṣe wà lóòrìn àjò ayé nù. No wòmí láyínká mm-hmm. ẹnitọ́lọ́ ń bá pamọ́ nìkan ló yọ nù ewu ara ẹni tí ó mú lọ sínú ẹkùn tó sì tún bọ̀ padà mm. bẹ́ẹ̀ ni wọ́n gbé wọ́n sì tún gbé jù sílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n gbé wọ́n sì tún gbé jù sílẹ̀ a sì ráwọn míì náà tó jẹ́ pé ibi wọ́n bá lọ nù ṣáàsọ pé wọn ò mọ ọlọ́run sì ni àbí wọn ò pé ọlọ́run ó kí ẹni tó kúrò ní káàmpù tó ń rìnrìn àjò bọ̀ tí mọ́tò sì gbókìtì tó sì tún wá ṣe léṣe ń tó gbàbẹ̀ lọ́kọ́ láyínká ibi tí sin lọ́run ní ń bọ̀ mm. àmọ́ ntọ́lọ́run fi ń jẹ́ ọlọ́run nù àrà tó wù ní fẹ̀dá ọwọ́ rẹ̀ dá. bó ṣe ń ṣe kò lè yé ẹnìkankan hmm. òun ló fi ń pè ní atóbitán arínitán agbanitán agbénitán afúnitán wọ́n tún pè ní agbanilágbàtán tí ó bá gbàyàn kì í ṣiṣẹ́ àbọ̀ lódùmarè ni hmm. wọ́n pè ní impossibility specialist hmm. n tí ayé ní kò ṣeé ṣe mọ́ n ló ń dùn ní olódùmarè láti ṣe ajẹ́kẹ̀gbọ́n disappoint yẹ hmm. ajẹ́kọ̀ disappoint yẹ hmm. ajẹ́kẹ́ ní tẹ́ ẹjọ́ bíi iṣan òrùn ó disappoint yẹ nígbà tí disappointment bá wá pọ̀ tó rẹ ọkàn rẹ nínú rẹ̀ Olódùmarè eh. wà fọwọ́ tọ́ pé mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ tèmi ni o ògbéni níjà kẹrù obo níjà ni ah, ah, ah. oníjà ni àhá ṣé wàhálà yóò wá pọ̀ Ọlọ́run á ní kí ni mo tí ì ṣe nígbà míì hmm. báyé bá ń kan sára pọ̀ Ọlọ́run ti ń fi ògo hàn nú ayé ẹ̀ Ọlọ́run ò ní kọ́ mọ́ ètí mọ́ yọ torí gbogbo tí wọ́n rí lásán mo sì ń pàjùbà ní o hmm. mi ò tí ì bẹ̀rẹ̀ rárá o ẹ̀rọ tó máa béèrè lọ́wọ́ ara rẹ̀ ah, ah. ah, o tún tí ì bẹ̀rẹ̀ pẹ̀lú tó ṣe nǹkan bẹ́ẹ̀ ni hmm. tó bá bẹ̀rẹ̀ tá a pa aládùúrà kì í kà hmm. afúnni lọ́rọ̀ sọ lójú abínú ẹni àfinihàn fáyémọ́ finihàn láhàn pa ègbè ní ọlẹ́yìn ẹni ayé ń dá lóró àtìlẹ́yìn fẹ́ni tí ò lẹ́bí àtìlẹ́yìn fẹ́ni tí ò lára aṣọkọ ọmọge kó tó wọlé ọkọ agbẹnisókè téńté finihan ayé nítorí fi ń jọlọ́run kò wá tiẹ̀ yẹ́ nìkan kan àníṣe mm. bọ́mọdé sáré mm. bọ́mọdé ò sáré mm. yóò bá kùkùté lóko ni ogún ọdún tẹ̀sí ti ń sáré ẹkú wájú ní ọmọ kílẹ̀ ńlẹ̀ ọgbọ̀n ọdún tó kù èkó ti ń lọ ló èbó láyín ká ẹkú wájú ní ọmọ kípa ńlá báyé sáré jù bẹ́ẹ̀ lọ wọ́n sì máa bá ayérayé níwájú ni ayérayé ti ń gbáyé mi láì mú mi sí ọba tó gbé kú mi ní ìṣẹ́gun kọ́kọ́rọ́ ikú àtìyé ń bẹ lọ́wọ́ ó sixteen tẹ́nìkan kan lè ṣe sí wòmí mm-hmm. kò sí bá láàyè ṣe ní làákàyè tó mm-hmm. tí ó ṣàlàyé ìwà láàyè ayérayé mm-hmm. ṣé yóò pè lọ́rọ̀ bọ̀ ni àbí yóò pè nílẹ̀ pa gígùn ni àbí kúkú dúróná ṣó tóbi ni àbójò ntọ́lọ́hún fi ń jọ́lọ́hún nù mm. àwọn onímọ̀ ni ó jókòó lórí àwọn kérúbù mm. gbogbo ayé sì dàbí ẹlẹ́ẹ̀gà lójú ọba tó ń ṣe òun wù ú nígbà ó wù ú tí ò sẹ́ni tó lè sọ pé òun sì abájọ tí wọ́n fi ń pè ní èèmọ̀ èèmọ̀ lọ́lọ́run àìdè rẹ̀ níjáyà tó bá dé tẹ́ bàbá láìkàyà ni ah, hmm. aṣọ́ọ̀rẹ́ kàyàn lára amọ̀mọ̀ tálákà nínú kòsíkòsí mm-hmm jókòó pẹ̀lú ọmọ aládé amú ọmọ alágbe lórí àkìtàn ọmọ tí ò jẹ́ nǹkan kan tí ò rí nǹkan tí ò mọ nǹkan kan a ní kò di nǹkan kan hmm. lójú àwọn tó ń rò pé àwọn ti jẹ́ nǹkan kan mm-hmm. ìgbà náà làwọn tó rò pé àwọn ti jẹ́ nǹkan kan kò pàṣẹ àwọn tiẹ̀ ní nǹkan kan ah. nígbà tẹ́ tí ò ní nǹkan bá padà wá di nǹkan nọ̀nà títì ló sọ di celebrity ìmọ̀ inconsequential ló sọ di consequential yìí immaterial ẹlòmíì ọlọ́run ẹni ó yá kó di material òwò hmm. akọni tí ó bí léèrè ntọ́lọ́hún fi ń jọ́lọ́hún nù o wòmí sáhérédìlé ni mm. sàkìtàndọ́jà fún rẹ̀ ló lóyún ara rẹ̀ ó gbẹ̀bí ara rẹ̀ ó sorúkọ ẹ̀ orúkọ ẹ̀ wá pọ̀ lọ́rẹ́ tẹ̀fẹ́ mm. araman ni arohim mm. ni Amaliki mm-hmm. ni akudus mm-hmm. ni asalam ni amumin ni amuyamin aljaba alkoha algafa ọba oh. tí ń forí jẹ̀dá oh zọlù jalali wàlíkìlá oh. wòmí jehova lórúkọ ọlọ́run ó tó tún ó tó jara rẹ̀ gbé ẹkùn tagiri gbé rẹ̀ níjà iná ṣáájú olúwa mm. ó sì jó àwọn ọ̀tá rẹ̀ run ó ní adáná finá yá adáná finá jẹ hmm. adáná finá bora bí aṣọ olódùmarè bá lóun dé hmm. ta ni ó pò ń fẹ́ yí lọ́wọ́ ẹ̀ wò olódùmarè ògo mọ̀ ní fókọ rẹ̀ ó yọ hmm. àwọn kan lẹ́nu ó yọ àwọn kan lẹ́nu ó yọ Egypt lẹ́nu ó sì ya Israẹli lẹ́nu ó jọ wà nílẹ̀ Góṣẹ́nì ni ó ṣààbò nílẹ̀ Góṣẹ́nì ó rọ̀jò mọ́nà látòjú òfurufú ó mú mi jáde láti inú àpáta ọlọ́mọ ni ó fi ìbejì sínú aláboyún ìgbà míì akó mẹ́ta síbẹ̀ aláboyún sì mọ jẹun gbógbóná yọmọ jẹ tútù Mm. yóò sì fààbò bọ́mọ ńbẹ ọba tó pa á mọ́ bí ẹyin jú lẹ́yìn ọlọ́run ọlọ́run ló tún kù. talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Oh, Academy Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Academy Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Swimming pool tó gbàlà fẹ́. Ẹ̀wòtẹ́ reception wa. Ọ̀rẹ́ wa o mọ tó ti tó. Spa àti massage chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́ ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà ẹyẹ mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́pọ̀ sí ń bẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ra yé wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ́. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé ọ̀sánsámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé. tó o bá ṣe tán tó fẹ́ tó lé tó fẹ́ ra àwọn nǹkan ìlú inú ilé tó dáa àwọn electronics ti múnú lé dùn wò léyìí tí ì ṣe gbàrọ̀ gbùdùjọ́ sọ̀sẹ́lẹ̀ lẹ́yìn ọjọ́ díẹ̀ tó bára wọn. gadgetor bros àwọn ní tètò da lẹ́dínwó nígbàkúgbà tẹ́ bá fẹ́ ra àwọn nǹkan ìlú nulẹ̀ ẹ̀yọ́jú sí gadgetor kẹrà lẹ́dínwó ń bẹ̀ kò sírúfẹ́ nǹkan ìlú nulẹ̀ tiẹ̀ kì í ta bẹ̀rẹ̀ látòrí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ generator air conditioner fridge àti freezer gas cooker washing machine home theatre àti tẹlifíṣàn gadgetor printer inverter bátìrì solar panel pàgbàǹbarì rẹ̀ ni wípé kò sílé ìtajà tí ń tẹ electronics níbàdàn àtàgbègbè rẹ̀ tó ta lẹ́dínwó jù wọn lọ orúkọ àwọn nǹkan ìlú nulẹ̀ tó ní kìlì tí wọ́n sì LG hisense media promo philips fireman generator prague àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gadgetop ní ọlọ́dọ̀lọ́pọ̀ gadgetop wà ní number seventeen queen elizabeth road ladojukọ group medical mọ́kọ́lá ìbàdàn o oh nine o oh three o oh seven six nine six six two o nine o three o seven six nine six six two gadget up plus ìfọ̀kànbalẹ̀ dé. gadget up. <laughs> mo fọ o. ọ̀rẹ́ kí ló wà. ìwọ gẹ́gẹ́ ló yẹ ká máa pè ládé tòrò. lóòótọ́ orí bó ṣe tòrò dálẹ̀ mi. tẹ̀sọ́ tẹ̀rù tó ju ilá káàkiri. <laughs> ọmọ ìyá mi máa fọ taofik fífọ ló wà nídìí ẹ. ṣé tao ní bàtà. bẹ́ẹ̀ ni bó ṣe ń ta bàtà tó jẹ́ ojúlówó bẹ́ẹ̀ ló ń taṣọ tó kẹ̀sílẹ̀ tó lélẹ̀ agọrun ọwọ́ bẹ́líìtì aṣọ àti bàtà ìwọ̀ngbá bọ́ọ̀lù lọ́lọ́kùn òjọ̀ kan bó ṣe yẹ yọ àbálára tó ta taofik fífọ lọ bá wọn táwọn oníbàtà lọ̀gá àgbà tọrọ bá dikata disaina tó jẹ́ ojúlówó lẹ́dẹ̀ẹ́wó jùlọ àwọn gẹ́gẹ́ ni ilé ẹrù tààràtà ni wọ́n ń k kó àwọn ja wọn wọlé láti ilẹ̀ òkèèrè ló fi jẹ́ pé tó bára lẹ́yẹ ẹyọ àbálára tó tà ìwọ gangan ló mẹ́nu bẹ̀ kàn sí wọn lólú iléeṣẹ́ wọn tó wà ní nọ́mbà one fẹ́fọ́ plaza òpópónà lebanon ògùnpá ọ̀yọ́ ìbàdàn àti ní stone nọ́mbà twelve àjàkẹ́ ní rm plaza queen cinema ìbàdàn zero eight one two one nine six zero four one three taofik favour ẹrù tó jowó ẹ lọ. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ilé ẹ kú ok sorry. èrò ọ̀nà ẹ̀lẹ́ láyínká lèmi ń jẹ́ mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀. èèyàn ajé òṣùpá rèé ń bóde ọba ìbà ẹ̀yìn èèyàn. ìbà fi tẹ́lẹ̀ níṣó. ibi omi ti ń jómọ lọ́wọ́ jẹjẹjẹ pẹ́tẹ́ kiri òní wà lẹ́wọ̀ àtàtà lójúmọ̀ká tí ń pè lẹ́nìkan ṣoṣo paralẹ́bẹ̀ nípa ogun ríran ayẹbẹ nílọ́wọ́ làkàrí ìjà ọkùnrin mẹ́ta àti tíntínní yínká ayéfẹ́lẹ́ ló kọ rẹ̀. lẹ́wẹ̀ lẹ́nu jẹ́ ń bá ọ sọ. <laughs> Ah, ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ <laughs> ẹlẹ́nu jẹ́ ń bá ọ sọ olójú jẹ́ ń bá ọ rí ọlọ́wọ́ jẹ́ ń bá ọ ṣe. Eh. Hmm onílé akúlé èrò ọ̀nà ẹ̀rìnlẹ́ láyín kálẹ̀ mi jẹ́ mo bóde kí n má bàa sílẹ̀ tẹ̀ torí pé ajá òṣùpá ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yẹ èèyàn tó ń tí ọ̀sẹ́ rẹ̀ rìn dídúkún tá a fi tẹ ilẹ̀ oòdùà ibi omi ti ń ṣe wẹ́rẹ́ paná tẹ́ni ni omi jómọ lọ́wọ́ jẹjan jẹjan kẹta ọwọ́ ìbà tẹ èdè àtẹlẹdẹsẹ̀ ìbàrẹ̀ ire òní kójọ máa wọ̀ wálẹ́ wù àtàtà ẹ kú ọdún ẹ kú ìyèdún a kú àlàjá ọdún kọ́ba òkè òjì àṣepúpọ̀ rẹ̀ lókè èèpẹ̀ o èmi ò ní kú ẹ̀yin ò ní kú àjọ lólè gbó kùtàkùtà ọláyínká ayéfẹ́lẹ́ gbangba lẹ́gbẹ́ bí ọjọ́ yọ ọkọ̀ nǹkan kọ́gba kọ́lú àlejò owó baba mẹ́ta mo dé pẹ̀lú òun yìí tí mo fi ń gba yìí lọ́wọ́ yín mo dé pẹ̀lú òun mi tí mo fi ń gba yìí lọ́wọ́ ayé let's talk about it àkọ́kọ́ ọdún rere mm-hmm. twenty twenty one. Ah, ẹ káàbọ̀ sórí ètò yín lákọ̀tún lọ́dún tuntun. ẹ kú àtìlẹyìn tí ẹ fún wa ní gbogbo ọdún tó ti kọjá ẹ kú bẹ́ẹ̀ ṣe fàdúrà ràn wá lọ́wọ́ àmọ́ lóore a sì mọ̀ pé tí ò bá sí bá a lákìní bá a sì fẹ́ sè tí ò bá sí ẹ̀yin kò lè sí àwa ká tó dúpẹ́ lọ́wọ́ olódùmarè tó fi àtìlẹyìn tiwa ó dúró tiwa gbágbágbá kò sì jẹ́ kójú tiwa àdúrà tá a lè gbà fún yín fáwọn olólùfẹ́ ìkànnì tó ń gbọ́ wa ni pé. Pe bóòrùn bá ń lo dáúlà lọ́wọ́ òṣùpá àtìràwọ̀ kì í tojú bọ́ gbogbo àwọn ọmọ yín bá dé ayé ò ní bá wọn tójú bọ̀ ọ̀nà ó là fún ayé ó là fẹ́yìn náà o lágbára lọ́wọ́ olódùmarè a ò sì ní gbọ́lá bú síra wa hmm. ẹni ìtàn olúṣẹ́gun bámidélé ló kọ́ mi àdìsá lóyún lóun ọmọ ìyá iléwé dú ẹyin ju olódùmarè tí mo ń dún lórí ẹ̀rọ àgbàgbé òní á tún dùn láṣẹ olódùmarè hmm. oríṣiríṣi iṣẹ́ tẹ̀yẹ̀ bá ń ṣe ni àwọn ọ̀pọ̀lọpọ̀ fi mọ́ ń ṣèfù Eh, orúkọ orúkọ kálukú lórí eob e fresh fm. Eh, ẹlòmíì kọ eob fresh orúkọ rẹ ni. Mm, eob ayéfẹ́lẹ́. Eh, so bàbá kápẹ́ńtà kan tó jẹ́ pé tílé bá jò ní. <laughs> lẹ́ẹ̀ máa pè é. àwa fi àwa àwa sọ pé àwa sọ pé àkànmú atúlé. <laughs> atúlé kan. atúlé atúlé yóò <laughs> tẹ bá fẹ́ tílé bá ń jò. òun ni yóò tu gbogbo ẹ. Eh. bí eh, ìdírì wáyà. aa ah, ìdí bóòdù ṣe mọ ìdí ni mo kọ síbẹ̀. ìdí ló kọ síbẹ̀ rí. ìdírì wáyà. ok kò sí ni tí èèyàn bá ń dákú lọ tí bá ní kíyàwó mi ó pèrè wáyà yóò kàn tẹ ìdí lásán ni. ìdí èmi eh, ìwáyà ìdí. ìdí fẹ́mi àbí ẹ̀mọ́sọ̀. fẹ́mi ẹnjìníà. túlétúlé tàbí akin ẹnjìníà. túlétúlé yínká olórin mo fi ṣèfò kọ rẹ. yínká olórin ká tó mara. bá a mara tán ni mo máa fi bọ́ọ̀sì ṣèfò ẹ. tàbí wàsíù panel. tàbí níyì mẹ́kò. níyì ah, níyì mẹ́kò ni mo fi ṣèfò ẹ. ọ̀nà lèmi náà fi ṣèfò ẹ ah! níyì mẹ́kò ni níyì mẹ́kò. wàá wá rí àwọn Saturdays tó bá wà ní ọdún wàá rí Ifẹ̀ Eh, Ifẹ̀ eh, on the nineteen twenty twenty one May one twenty twenty one èyí ìdókọ ẹnìyẹn mọ èyí ìdókọ ẹnìyẹn mọ eh, tàbí February thirteen oh, February thirteen Lagos February thirteen Ìkirè <laughs> ó ti kọ síbẹ̀ ah. èyí tó bá ti wá sanwó tán àbí sápẹ́lẹ́ on eighteen <laughs> àbí tó bá ti tí o bá ti sanwó tán. ọ wà kọ pending no àmúkọ ah, Ìbàdàn February thirteen pending. no owó rẹ̀ ò tí jáde nù. Ah, deposit. ah irọ́ kò tí ì sanwó ok etí eh, kò tí tó ti deposit ẹ eh, eh, deposit eh, pending ẹni tí o bá ti parí booking ẹ tí ó sì ń sọ̀rọ̀ tó sì ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé gbàgbé wọn tó fẹ́ lọ ná ẹlòmíì wò ẹ wọn lọ bí akínní ká ah, oyin tí àwọn bá yẹn ah, báyìí kan náà wà ní ìràwọ̀ fm náà <laughs> ẹ bá lọ òṣùpá ó <laughs> náà sọ̀rọ̀ dáadáa ó lè ṣe kò sí kẹfẹ́ sọ tó náà ò lè sọ wọn aláìwọ́ máa ń pa lẹ́rìn bí apalọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wọn. <laughs> àwọn èèyàn dẹ̀ mọ́ Eh, yàtọ̀ tó wà láàrin kéèyàn jẹ́ MC tàbí kó jẹ́ comedian hmm, ó yàtọ̀ síra wọn mc hmm. yàtọ̀ sí comedian ènìyàn lè jẹ́ comedian kó má lè ṣe mc. ẹ eh, á jẹ́ comedian tó bá ti dé àpáyé lẹ́nu ènìyàn dẹ̀ lè anchor ó lè anchor kó má lè pààyàn lẹ́nu kankan. ok ó yàtọ̀ síra eh, wọn. anchor ẹ̀ ó mọ tó yẹ ó mọ tó yẹ kó kàn ó mọ tó tọ́. atọ́kùn ètò atọ́kùn ẹ̀ àwọn yẹn náà ń pè ní atọ́kùn ètò ṣùgbọ́n àwọn apanilẹ́rìn ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni ṣùgbọ́n tọ́lọ̀ ń bá wà fún. ó yẹ kéèyàn gba atọ́kùn ètò lọ́tọ̀ kó tó wá gba comedian lọ́tọ̀ so ẹni bá ń tọ́kùn ètò tásìkò bá tó láti pa á pe comedian pé kó wá pa wọ́n lẹ́rìn fún ìṣẹ́jú márùn-ún àbí ìyá hmm. tún withdraw. ṣùgbọ́n téèyàn bá fẹ́ ṣe economy owó. ẹ̀ẹ́ pẹ̀ nìkan ni yóò ṣe gbogbo ẹ̀ nígbà wedding mi rí mo dẹ̀ play náà mo ṣe mc. wọ́n ló sì tún play. bẹ́ẹ̀ ni mi máa pe ara mi pé <laughs> sórí kó lójú kòkòrò ṣé mo dákú gbà yẹn ni àbí mi ò sí nílé. ò sí nílé <laughs> má ti kọrin jẹ mo ní báyìí ayéfẹ́lẹ́ wà bí olórin wa ni yóò tún gbóhùn sókè láti láti gbé lò àmọ́ kó tó gbóhùn sókè kó tó gbóhùn sókè ẹ jẹ́ kí n ṣe kinní kan fún yín hmm. Hmm. nígbà kan ẹ máa fa fẹ́ ju tòun ẹ àgàgà kó bá jẹ́ bí wedding a fẹ́ gba kọ́kọ́rọ́ ilé àpọ́n lọ́wọ́ ọkọ ìyàwó ọkọ ìyàwó ẹ máa bọ̀ wájú ẹ máa bọ̀ nbí ẹ máa bọ̀ nbí inú yín dùn lẹ́ni àbí inú yín dùn àbí òdùn yóò pé yóò dùn torí pé wọ́n ṣe nígbà wọn mọ̀ ṣe. ọ̀dà kọ́kọ́rọ́ ilé àpọ́n tó wà lọ́wọ́ yín kọ́. aló wà lọ́wọ́ ẹwà èdè. àkọ́kọ́ wa ṣe kìnnì kan gba àbu epo sínú ọ̀rá àmú fùfú kan mm. búrẹ́dì kan àṣàpín àwọn ẹgbẹ́ wa ní ká fún yín o mm-hmm. ẹ̀bùn tiwa fún wẹ́dìn yín nì àbá ti fò ilé àpọ́n tó wà lọ́wọ́ yín wọ́n ní ká gbà bọ̀ tí ẹ bá ti filẹ̀ tẹ́ ẹ bá ti fi gbogbo àwọn tó wà nínú hall wọn á bá yín dáwọ́ kọ́kọ́rọ́ mi torí a máa já ajá kọ́kọ́rọ́ mi sí a fi ń gbowó ní pati. mi ò wá mọ kíní ẹ ṣe èmi tẹ́mi bá fẹ́ ṣe ẹ̀fẹ̀ máa ṣe ìyàní mo kó dùn pọ̀ mọ́ ọkùnrin ẹran kankan lára máa ẹ̀fẹ̀ yẹ táwọn èèyàn ó rẹ́rìn-ín ohun tí mo máa ń dòde ni pé bóyá ọwọ́ tó fi train mi. kì í ṣègbà tí mò ń kọrin ni mò ń sọ yìí mm. nígbà yẹn mm. most of the day tá à ń lọ wọn pè wá sí i Ah. béèrè lọ́wọ́ Kọ́mọláfẹ́ Ọláìyá máa ń dúró de wedding ní mọ̀pọ̀ ni. Eh. Eh, wọ́n rẹ̀ pè yín. a tún wá máa parọ́ fún olóde pé wọ́n ti sanwó MC fún wa. ta ló sanwó fún yín alọ́tún bá ti sanwó ah, àmọ̀tún bá sì pọ̀ àkànníkù eh, balógun ti sanwó. balógun sì pọ̀ <laughs> balógun pọ̀ àṣà ni alájì ti sanwó. àbájọ tẹnìkan fi lóun lọ kéwì mi kan tó tún jẹ fọtí. Ah, àwọn máa ń nà yàn ṣeré ni. olóhùn ti bẹ òun fẹ́ kéwì náà ẹjọ́ náà ta ló pè yín gan. tí kọ́mọ láfẹ́ bá dẹ̀ ẹ̀dẹ̀ parukẹ́ fẹ́ kéwì fẹ́ kéwì ta ló pè yín. tí kọ́mọ láfẹ́ ọláyà bá dẹ̀ fi dóde tó jẹ́ kó gba microphone mc tẹ́ sanwó gbà yóò useless yẹ torí n tí ó gbé wọlé yóò lágbára gan yóò lágbára jù mc yóò padà máa wòran èmi máa fún ní bákè burúkú burúkú burúkú burúkú màmá kó sẹ́bù lábẹ́ lòun <laughs> náà ó mọ fọ́ tá mc ni ó padà wá béèrè pé ẹjọ́ mo fẹ́ sọ̀rọ̀ mo ah. bẹ̀ mo ẹjọ́ èmi ni wọ́n pè fún mc. àmọ́ ah, pé wọ́n lọ pé ọ farabalẹ̀ ni. olóde gan ni ó wà tó sọ pé bọ̀dá ẹ̀yin ẹ̀ máa wọ̀rì mà ẹ̀ lọ́jọ́ kan ẹ̀ máa mú nǹkan ní. bọ̀dá kílẹ̀ mọ́ ń jẹ kílẹ̀ mọ́ ń mu. mo ti jẹ o. rísí báwọn ní tá máa ń jẹ ẹ wà gbádùn àwọn eléyìí balógun ló pè wọn wọn ti sanwó fún wọn kò sí balógun kankan balógun kankan ò sì pè á ah, ah, kọmọláfẹ́ ọláìyá lẹ ìjọba wà ilẹ̀ rẹ <laughs> ah, ilẹ̀ rẹ ni okúkú mọ̀ ọ̀rọ̀ ẹnu tiẹ̀ yóò kúkú dán lóhùn. ẹ bójú bú mi ìrẹ́gbọ̀n mi ni. káyọ̀lé ṣọ́ọ̀bù wa wà ní yànà ṣọ́ọ̀bù ní yànà gòsùn. orí wọn sọ wọn ròyìn ṣọ́ọ̀bù yìí wọn padlock rẹ. kí ló ń sọ yìí ibẹ̀ lèmi náà ń lò fún ọ́fíìsì ńgbà náà à ń pín lò ní. ó ti wá ó ti wá tẹ káàdì tọpọ. ọyọ yàrá fún mi káàdì wo ṣe business card a máa ń lọ pẹ̀lú business card náà. òun àmọ́ sọ. ìgbà yẹn kò ń ṣayé fóònù fóònù ò tí ì dé ńgbà yẹn wọ́n wá yín wá sọ́fíìsì yẹn ni. ọ́fíìsì kọ́mọláfẹ́ náà máa wá wa. ó sọ bínú ẹ ṣe dùn tó ah láyìíká hmm? dàmọ̀ dúpọ̀ lọ́wọ́ ọlọ́run. ṣé o ò fẹ́ kó lọ báńkì ni tó fi ń kó sábẹ́ rọ́ọ̀gì táwọn ò lè fi ká ọmọ mo gbọ́ sórí rẹ̀ mo farabalẹ̀ fún ọ gan lórí táwọn ngbà wo lè ti ń gbé gbogbo everything láyé ká òsokun wíri wo ló sọ fún olè pòwó mi lábẹ́ rọ́ọ̀gì. ṣàfòrò ah, ọjọ́ ayé ẹni ṣe kí n lè gbàgbé lọ́dọ̀ sáàmì. ló bá káwọ́ gírẹ́ẹ̀dì búkú yẹn sókè. bí mo ṣe ń làágùn ní tútù mú mi lábẹ́ fáànù wọ́n ní dọ̀bálẹ̀ tó dùn mí jù ní stóòfù mi tán gbé àwọn olè yẹn gan. àwọn ọlọ́pàá yàgò kò náà gba stóòfù yẹn padà fún mi mi ilé gbàgbé. ìjọba kọ́ sórí yẹn mọ́rẹ́ ìbò ni. táwọn àwọn máa ń sọ̀tàn ah, fún ọ náà. ìtàn kan ń bọ́ tá a gbọ́dọ̀ sọ lórí afẹ́fẹ́. èwe jẹ ní máa ń pàtàn fún ọ náà. ẹja adakẹ ẹja adakẹ lórí yìí. ẹja fáwọn èèyàn lẹ́bùn ọdún. ẹja fọ ilé epo NIPCO ọyẹ ẹ adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣeun o. ń tọ́ mọ́ bàtí ṣe láyé lẹ́ wọ́n lọ́ mọ rìkọ́dù ara ẹ sórí rédíò kó tó mọ túnra rẹ gbọ́ gbóná ṣé fi sí ọ̀rọ̀ sísọ ìsì o ni. nígbà tí mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ kíkọ́ nìyẹn màá gbé téèpù kan báyìí gbé téèpù kan báyìí màá wá play kẹsẹ̀tì láti rí màá máa fi lè rìkọ́dù tí màá ti play ẹ̀tọ́ tí mo parí program màá dẹ̀ jókòó bá listing sí fúnra mi ìgbà yẹn ni mo wà lógúnlẹ̀yẹ ní ògúnlẹ̀yẹ ní eighty zero ọ̀nà àdúgbò rẹ̀ mo ti lọ ìṣọ́ọ̀sì kan báyìí wá ṣọ́ọ̀ṣì pásítọ̀ Máyọ̀wá <laughs> bá a ṣe lọ lẹ́nìkan ní ilé ayé fẹ́lẹ́ gbà kan ní. níjọ Sunday kan wọ́n ṣàyẹ̀ já jáde. ìwọ náà wọ́n lọ bẹ̀. níbo ni mò ń lọ mo ní já lọ NTC road. wọ́n lọ bẹ̀ lọ. àmọ́ lọ bẹ̀ o. ṣó mo padà sí. mo wá páàkì mo wá dúró. Mhm. mo wá wá ìdá mo wá wọlé yẹn lọ́ọ̀kan. wọlé yẹn sàn ọ́. ó sàn ọ́. Mm. Mm, ara ìtàn náà. láìpẹ́ yìí ní december mo á lọ sí ilé alámọ̀ ẹ̀ mo máa ń lọ bẹ̀. àwọn èèyàn sì wà ń bẹ̀. kò sẹ́ ẹyẹ ò gbé bẹ̀ mọ́. ẹ̀yà mm. àwọn èèyàn sì wà níbi tẹ́mi ti kúrò yẹn. mà wá dúró mà wá dúró mà wá wò ó mà á máa wo sín ìgbà tí ilé yẹn ń wó tí màmá mi na bíbélì gídíónì sókè <laughs> tí ń pé ìrẹsẹ́ ni ìwọ òjò yìí ìrẹsẹ́ lèmi ná ìwọ òjò ọgbọ́dọ̀ rọ̀ mo ní màmá mi ojú <laughs> máa ń wo bí òjò ṣe kọjá àgbàrá òjò ṣe kọjá láàrin passage màá wo ilé tí mo ti mọ́ lọ ń jí tẹlifíṣàn wò tí màá dúró sáàrin irin ah ọmọdé ọ̀sẹ̀ màá wá ran ojúmọ́ mo fẹ́ wo tẹlifíṣàn ni o èmi àti ọmọ ẹni bàbá tó di tẹlifíṣàn aláàjì gbọ́dọ̀ ti rẹ́ lọ́sàn-án hmm. kó tó di ìrọ̀lẹ́ yẹn tá a bá rẹ́ mi lè fara wo rewo tẹlifíṣàn hmm, màá wo ó máa ń dá mi padà pé àfi kó o máa yin ọlọ́run nígbà gbogbo so hmm. ti rí èrèdí tó gbọ́dọ̀ fi máa yìn mí so ti rí ibi tí ah, mo ti mú ọ bọ̀. mo sì rántí nineteen ninety Hmm. lọ́jọ́ tí màá kọ́kọ́ sọ̀rọ̀ lórí rédíò. ó dàbí àlá ah, ṣé tó jìbìsì. irọ́ ah, ó jìbìsì jìnnà. èwo ló lọ sọ tó ń tọwọ́ ń gbọ̀n lọ́dọ̀ àwọn tọ́bọ̀ palẹ̀ yẹn èkó lọ́wọ́ rẹ̀ ń ah, gbọ̀n fún. ta ló sọ fún ẹ. èmi ní dúró ọ̀gbẹ́sẹ̀ ìròyìn ni mo ṣe. ológbòjò ológbòjò ló kọ́kọ́ mú mi wọ rédíò. ló kọ́kọ́ sọ̀rọ̀. ológbòjò ní ọyàn pé òun ní program kan tó ń ṣe ní màpó. Hmm. so ó wá fún mi ní fifteen minutes kan tó lé mi bẹ́ẹ̀ kí ni táìtù eh, kí ni táìtù ètò ẹ̀rọ ti program yẹn ọ̀ olóògbòjò fún mi ní fifteen minutes pé ó ní nǹkan tó bá ṣàwùn mi kí n ṣáà tiẹ̀ wá máa sọ̀rọ̀ lórí rédíò hmm. bá kára màá sì kí sílẹ̀ mí náà bá ségédé wọn ọmọ tó máa ń ségédé òun yẹn má jẹ́ kó wá bí. <laughs> ta ló kọ́kọ́ sí jẹ. bọ̀dà dúró dọ́là. ló ń sinjẹ. mo kọ́kọ́ yẹn. ok wọ́n bá dẹ̀ fẹ́ sọ yóò mọ kẹ̀hún ni. <laughs> tọ́ ǹjẹ́ ká máa kíra wa ní màràwí gbé ká máa kíra wa ní màràwí sẹ̀ ní gbogbogbogbogbò tí yọ̀ ọ́ <laughs> wọ́n ní ọmọ wo ló ń ségédé òun bẹ́ẹ̀. sọ ibi tí. mi dáadáa mídò mídò lọkọ náà mi sì criticize wọ́n ní ó fọmọ haiti láàyè kọ́ máa sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ah. ẹ mọ̀ pé ah, haiti la lọ sí ló wá wò mí ṣẹ́gun ó lè ṣe náà ó lè ṣe náà. mídò mídò. ah lérè ìṣítù táwọn bá ṣe ni wọ́n mọ̀ náà kó mọ̀ yí dìbà yìí. wọ́n máa rè dìbà yìí wọ́n máa rè dìbà yìí láti di pásítọ̀ nísìn. Ah, nígbà náà wọ́n bu wọ́n bu nǹkan mu ah wọ́n mu nǹkan. nígbà náà kí Jésù tó dé kí Jésù tó gbọ́ kan ó bá mídò mídò rin ò mu nǹkan. Mm alábò ìfẹ́. ètò ọ̀hún sọ lórí rédíò ó mọ̀ dáa. ó ní. ìyàwó wọn mọ̀ lé mọ̀mọ́ gbogbo nítorí ọ̀hún sọ. ọmọ wọn mọ̀. gbogbo nǹkan ni wọ́n ṣe. gbogbo nǹkan. lẹ́yìn ìtútù. o ti da dúró mbẹ. ọmọ ajá náà rò. èyí tó da ní o da ní o. kí n ṣe bẹ́ẹ̀ pé nǹkan kan gbogbo nǹkan ní ẹ̀dẹ́wò. síbò tó gbọ̀ nǹkan. bẹ́ẹ̀ ni mo ti dákẹ́. àní jọ́ tí mo kọ́kọ́ máa gbórúkọ mi lórí rédíò mo ti sọ fún ẹ. ah n kò wà lónìí nílùú yín. nígbà tí mo wà ní pòtì. mo kọ lẹ́tà ni sí OSRC. Mhm. mo kọ lẹ́tà àárọ̀ sunday ni wọ́n máa ń ṣe request program wọ́n ní láti ọwọ́ Yínká Fẹ́lẹ́ ẹ bá mi kí àwọn òbí mi ẹ sì bá mi kí àwọn ọ̀rẹ́ mi bíi Sunday Ọ̀ṣáládé ó ṣàdárúkọ àwọn ọ̀rẹ́ mi ẹ̀ ń gbà yẹn. àárọ̀ ọjọ́ Sunday yẹn àmúra chọ́ọ̀chì lọ́wọ́ ni mo wá gbọ́ a rí lẹ́tà rẹ gba o Yínká Fẹ́lẹ́ ah. láti ipò tìmí mo bá sáré di mo á kí rédíò mọ́lẹ̀ <laughs> wọ́n ti dárúkọ mi lórí rédíò mo fẹ́ lọ sọ fún àwọn ọ̀rẹ́ mi pé wọ́n dárúkọ mi lọ́wọ́ àtẹ̀gùn yóò ti lọ <laughs> bátìrì mẹ́rẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó wà nù eh, ó yọ ibi tí mo ti ń ko tí mo ti ń tìbọ̀ padà pé kí n délé àwọn Sunday wọ́n ti ka lẹ́tà mi tán. Ah, yóò ka ọ lára ó mà dùn mí o. ọba rìkọ́ọ̀dù ni tí mo jẹ yẹn lọ́kàn rẹ̀ wọ́n sọ fún Sunday pé ṣé o mọ̀ pé adarúkọ mi lórí rédíò yìí olùwọ̀ dákọ̀ rẹ̀ ìdáná ọlọ́run pàmùtò rẹ̀ eh. ara tí mo sọ torí àmì ṣe fẹ́ gbé rédíò yìí wá kò bìlíìfù mi mo tún dé skul mo tún sọ fáwọn méètì mi pé wọ́n dárúkọ mi lórí rédíò wọ́n ní kí n gbọ́n ti dárúkọ. àsọpadà ní rédíò fa ọ̀rọ̀ lọ́hùn. ọmọ ní ó jọ pé ọ̀rọ̀ wà lẹ́kọ̀ọ́ kí tó gbàgbé mo fẹ́ kájọ ṣe díì ní ká tó máa tẹ̀síwájú kò sí ọ̀wọ̀ àṣọ àṣọ ṣe kínní lọ́dún yìí o torí yorùbá ẹ máa sọ̀rọ̀ gbáyàn lórí ẹ máa sọ̀rọ̀ gbáyàn lórí gbogbo ìmì ló ti fẹ́ pa tán láti. a dúpẹ́ lọ́wọ́ Apex Fabrics ọlọ́run fún ọ lálàáfíà o hmm. ọlọ́run fún ọ ọlọ́run dáwọ́lé ọlọ́run orí òkè. gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ sí mi lọ́dún yìí máa máa fún ní ìgbádùn ni o. Apex Fabrics adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe púpọ̀ arọ́wọ́ yín o wọ́n jíṣẹ́ torí wọ́n wọ́n tẹ̀ tún fọ́kọ̀ mi sí. aṣọ ti tèmi ọ̀tọ̀ mm. aṣọ ti EOB ọ̀tọ̀ mm. aṣọ tí wọ́n tún wá gbé wá wọ́n ní fún àwọn staff ó sì wà nínú ọ́fíìsì ọ̀dọ̀ mi fáwọn staff ọ̀pọ̀lọpọ̀ staff gan ò tí gbọ́ wọ́n ń gbọ́ for the first time Apex Fabric ṣe bẹ́bẹ́ àwọn léèsì tó tó jìnnà dénú àwọn kan tó wá wà ń bẹ̀ tó jẹ́ tọkọtaya tó pé ju tó pé tó jẹ́ pé wà á blend mọ́ra wọn. Ah, no ó jẹ́ pé wàá rán fún ìyàwó ẹ̀ ń bẹ̀. Eh. bẹ́ẹ̀ ni. Ah, ah, apes fabric kí ló yẹ ká ṣe fún apes fabric. àmọ́ pàtẹ́wọ́nì pàtẹ́wọ́nì. wọ́n fi mi náà tó àṣírí pẹpẹ kì í tú àṣírí yóò ní tú àṣírí àtayá kì í tú àṣírí yóò ní tú Apex Fabrics iwájú lógún ojúgun gbé iwájú lẹ́ẹ̀ mọ́ lọ òkè lẹ́mú rú sí òkè lẹ́ẹ̀mọ lọ. àmín hmm. adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ unique fabrics náà àwọn kó àwọn àǹkárá tó pọ̀ fún wa ńlá ń fún àwọn ah. èèyàn ṣé àǹkárá wà nílẹ̀ fáwọn èèyàn lẹ́nu. a ti tán eh, torí ẹ mọ̀jà tàn yín à ń kó lára aṣọ yín lọ sí ìpínlẹ̀ míì. à ń fún wọn lẹ́kùtà à ń hmm. fún wọn lábẹ́kúta bẹ́ẹ̀ni a sì ń jẹ́ kán mọ̀ pé ẹ̀yin lẹ̀ ń fún wa hmm. eh, unique fabrics wọn làǹkárá ti tán lẹ̀ o apex fabrics eh, tí à ń fáwọn èèyàn náà ti tán lẹ̀. ráìsì tó kù báyìí bíi. Ah, ah, six bag ló kù o èèyàn mẹ́fà àpò mẹ́fà ní ẹja fún mpg fan farms ní àtẹ́wọ́ àwọn náà tún. Ah, npg farms ẹ ṣe é tún àwọn ni wọ́n máa fún wa ní adìyẹ lọ́sọ̀ọ̀sẹ̀ nípò ọyẹ èèbó elépo kí ni àwọn èèyàn kóró lẹ́nu ẹ̀yà rí iṣẹ́ wa ìmọ̀ lẹ́gbẹ̀ẹ́. nípò ọyẹ ẹ má máa pèpè kúpè lọ́dún yìí o dob ẹ̀yin lẹ súnmọ́ wọn bọ́n bá ti pe orúkọ tí ò papọ̀ ẹ fún wọn nígbà. èyí burúkú sí tó kọ́ra yé bá wa dá sí i. olójú fitifiti àfi bí ilé tìró. màá dẹ̀ pa máìkì ọ̀dọ̀. díì ọ̀gá. díì lo díì ẹ tó bá ti tó bá ti sọ̀rọ̀ sí ọ̀run ló ti yẹ máa gbé gbàdúrà fún wa ni. mo ti mọ yẹn. ngbọ ngbọ ti kari hallelujah ní thirty first àwa rò pogun rẹ ti sẹ ní ìsìn thirty. orí tí mo ń sọ pé ọlọ́run á fún lálàáfíà. bí ogun onídẹ́bùdẹ́ka ni a máa wọn wòlíì tá a fi ọ́ lé lọ́wọ́ ibo wà ń bí. àti ẹ̀ láfẹ́ àwọn yẹn láwọn ò fẹ́. Mm, ibo wà ń bí àwọn ni ó mú jáde ó ti yọ ibà olúyọ̀lé ibà ah, wà ń bí ah, ah, wọ́n wà ń bí sórí irú àwọn tí. káfíọ́ ta wọ́n lọ́rẹ̀. <laughs> ibà ibà ó tọ́jú rẹ̀ dáadáa hmm. ọmọ àgbóríire ó wà kíákí. wetin why you dey open your mouth. ọ̀gá mo ní ejò tọ́ra náà ni ọkọ àdìyà kọ̀mọ́ òjò tó rọ̀ ló kọ ló kọ adìyẹ pọ̀ mọ́ ẹyẹlé kì í ṣe ejò. ẹ wà sẹ́ǹtì sẹ́ǹtì kankan náà ló sọ. wà á bára tí ọba yá lọ́dún yìí tí ò yá àmọ́ tá a ṣe fún ọ. ọ̀gá àwọn tí ọtí yá àwọn tí wọ́n ti gbàdúrà ní church náà ṣé wọ́n náà ti gbàdúrà. àdúrà rẹ ò tí gbà àmọ́ tá a ṣe fún ọ. tó bá jẹ́ pé lóòótọ́ lára rẹ ò tún yá ah. pẹ̀lú gbogbo thirty first tí a ṣeun tára rẹ ò yá amọ̀ntàsí fún èmi àti yínká ayéfẹ́lẹ́ ti sọ̀rọ̀. wọ́n ti wọlé àdúrà fún mi tó ti ní kí kúlẹ̀ náà. ala ti mọ bá ṣe ala ti mọ wọ́n wọlé àdúrà fún wọn wọlé rẹ̀. ó ti gbọ́ àdúrà ó ti ní kí kúlẹ̀ ó ní kí n ṣàdúrà fún ọ ti ń ṣàdúrà fún mi ó ti ṣe àmì náà. ntọ́ ṣẹlẹ̀ sí mi ní ó padà ṣẹlẹ̀ sí omi omi tí wọ́n gbé ní ọjọ́ ntọ́ ṣẹlẹ̀ sí mi ní ó padà ṣẹlẹ̀ sí ó rí para rẹ̀ ó yà mo lọ ṣọ́ọ̀ṣì kan lọ ṣẹ́mc ni náà bá pè mí jáde ńgbà àti ṣẹ́mc àwọn èèyàn ti rẹ́rìn mo pé yẹ ẹsẹ bọ mc mc kó máa bọ̀ níta kó máa bọ̀ níta èmi ò tiẹ̀ mọ̀ kémi ni wọ́n ń pè náà bá ní mc ẹ̀yin ni wọ́n ń pè yẹn mo ní èmi. ẹ̀yin lẹ́lẹ́mìí ń pè. Ah, mo ní ah, ẹlẹ́mìí ń pè mí ah, wọ́n ní láti gbàtẹ́ ti kí ọlọ́run lẹ́ẹ̀kan yẹn ló ti wà nú ẹ̀mí wọ́n ti wọ́n kàn ń dì wọ́n mú ni mo ní ah, ṣé mo ń suspend ẹ̀mí ni wọ́n náà mo ń suspend ah, mo lókè kúnlẹ̀kúnlẹ̀ níwájú ọmọ ènìyàn bàbá kó sáré níwájú ọmọ ènìyàn kí olúwa ti sọ̀rọ̀ láti àárọ̀ nípa rẹ̀ mo ní ah, olúwa ṣe wọn wo wo wo mi ò tí ì bẹ̀rẹ̀ rárá mo ní ọlọ́run ó ṣe wọn ẹ fún ní ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ah ìyẹn kándù ni wọ́n bá kó ìmọ́lẹ̀ wá wọ́n ní ló bá ní ìmọ́lẹ̀ yìí orí ni wàá gbé sí mu <laughs> ní orí ìwé sì ti pa lọ tẹ́lẹ̀ ẹ má jẹ́ kí akúgbé ìmọ́lẹ̀ ẹ jẹ́ kí n gbé sí ọwọ́ rárá rárá rárá má bá má bá ẹ̀mí jiyàn bá di ìmọ́lẹ̀ yẹn ọba jẹ́ méje wọ́n ti kọ́kọ́ sọ pé méje ni o ló bá ní yéé ah ah ah ẹ fi mẹ́fà sí mu ní ah. kí mo ní èmi bá ti rò pé kí bùkún mi ò lè bá a pọ̀ sí ni ó ní kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ bá kúnlẹ̀ ló bá ní ẹnìkan bá gbé kandu yẹn o gbélé mi lórí ó wá jẹ́ bí awùjẹ gangan wọ́n kà sa iná sí kandu ni lọ́wọ́ ní ọmọ ènìyàn ọmọ ènìyàn ọmọ ènìyàn ọmọ ènìyàn sọ ma pé yọmọ kan sí mi ní orí wọn ẹsẹ̀ fa irun tán ni. <laughs> bẹ́ẹ̀ ni kan sí mi lórí bẹ́ẹ̀ ni mò ń làgọ́ ọmọ ènìyàn ọmọ ènìyàn wọ́n kò gbọ́dọ̀ fọwọ́ kan kálù yẹn <laughs> lọ. ó ní ìràpadà ìràpadà ogúnpọ̀ ogúnpọ̀ mo ní agbọ́pọ̀ ogúnpọ̀ àti ẹ̀gbọ́pọ̀ ogúnpọ̀ kò sí ni olórílẹ̀ yìí gan ogun ń jà àwọn gan kò sẹ́ni tó gun ọjà gbogbo alógun ń jà ẹ jọ̀ọ́ tó lọ́ọ́ irú ìràpadà wèrè wo ni ẹ fẹ́ ṣe fún mi ó ní ah ah ah ah káyé rẹ kó lè bá tó kó lè bá dùn a fẹ́ kí ohun rẹ kó máa dùn létí mo ní tóun ìbá tún fẹ́ dùn létí aráyé jù báyìí lọ ẹ jọ̀wọ́ àròyìn àrí àdùn kankan tẹ́ ẹ gbé sílẹ̀ ní kánú kan sí mi níwájú mi ló ń kan sí mi ló bá ní ó gbọ́dọ̀ fọwọ́ kan ó gbọ́dọ̀ fọwọ́ kan ní kánú yẹn kan mi. láwùjẹ. ayika ah! hmm? kánú burú o ló ń kan ló ń kan. so wa kó o ti wá ń lọ o ti ń lọ o ti ń hmm. lọ o ti ń lọ ó ní ó yá fọwọ́ dìímú fọwọ́ dìímú mọ́bẹ̀ ó ní ó gbọ́dọ̀ jó mọ́lẹ̀ mọ́ mi ní agbárí mi. Ah! ó ní kí ogun yìí kó lè bá àṣẹ ní àṣẹ wọlẹ̀ sórí gbogbo kíní kálù ti ṣe sí mi lójú mo ti là kún bàjẹ́ ẹ̀kan náà mo kọ̀ pé ah, ẹdun náà ta ní mẹ́mí yìí mo kàn wò ni ah, láyé ká ṣe rísí ni rísí poli ah. tá a jí ti ara wa tó òun fẹ́ tẹ́lẹ̀ tó lọ sáfìsì kánò mo ní rísí síbi tó ti gbẹ̀sẹ̀ rè ṣé rísí ń gbẹ̀sẹ̀ ni àsọgbẹ̀sẹ̀ ni nígbà tí mo ní ah rísí ó ní ah ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Money, money, yeah iléeṣẹ́ abánipilẹ̀ ọ̀la health concern global consult ti fi gbọ̀rọ̀ jẹ́ ká wọ́n ti pèrègede nínú ìlàkàkà wọn láti mú ọ kúrò nípò tó wà bọ́ síwájú ni wọ́n ṣe ṣe àgbékalẹ̀ ètò alájẹsẹ́kù tiwọn láti ṣèrànwọ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn káàkiri àgbáńlá ayé lójúlọ̀ àti rọwọ́ ọ̀rí èyí tá a mọ̀ sí multilevel marketing cooperative investment credit society limited láti pèsè ìrànwọ́ fún gbogbo ẹni tó bá fowó pe náà owó lọ́dọ̀ wọn pẹ̀lú àǹfààní ìdámẹ́wàá sí ìdámẹ́ẹ̀dógún ìdókòwò wọn láì jẹ́ pé ẹ̀ ń ta ọjà kankan kiri kódà wọ́n tún ti wá ṣe àgbékalẹ̀ oríṣiríṣi packages bí okòwò ilé àtilẹ̀ real estate package oúnjẹ olóṣooṣù food option package ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ scholarship package tó fi mọ́tìrìn àjò afẹ́ tourism package àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò àgbọ̀n ẹ̀gbẹ́ ibùdó ọ̀rọ̀ ni láfi ní ẹ kàn sí wọn lónìí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú ilé gàgàrà tó wà lẹ́bàá MRS filling station Academy Iwo Road Ìbàdàn tàbí kẹ́ ẹ pé oh nine oh five thousand forty eight sixteen oh nine oh five thousand forty eight sixteen ní kẹ́ ẹ máa pè Health Concern Global Consult kọ́kọ́rọ́ rẹ láti ṣílẹ̀kùn ọ̀la ta ló sọ pé kò fọ̀kẹ́ ó bìbì ó kọ́pa ó pò rẹ́kẹrẹ́kẹ nílé ìtajà fóònù MD Global Communication wọlé kanlẹ̀ sí yàrá ìtajà wọn kó mẹ́yìíkéyìí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tó bá wù ọ́ pẹ̀lú àṣẹsílẹ̀ owó péréte tó sì máa san yòókù ní mọ̀dámọ̀dá MD Global Communication nìkan ló ti lè ráwọn ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone Samsung Nokia Infinix Tecno àti itera lówó pọ́kú kò sí fóònù tẹ́ra níbẹ̀ tí ò lálòpẹ́ kẹ̀tíkẹ̀tí lè ro yàwọ yàrá ìtajà wọn bẹ́ẹ̀ ni kò sí accessories tẹ́ wá débẹ̀ tẹ́ ẹ̀ bá bàbá bari ẹ̀ ní iphone pẹ̀lú samsung tuntun àti uk used tó lálòpẹ́ tẹ́ tà lọ́dọ̀ wọn wọlé kanlẹ̀ kó mú fóònù kó sì mọ sanwó ẹ̀ díẹ̀díẹ̀ pẹ̀lú ìrọ̀rùn kàn sí wọn ní aa complex nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ọjà academy along express road iwo road ìbàdàn ẹ̀rọ bára ẹni sọ̀rọ̀ wọn zero eight zero six zero six two eight eight four eight md global communication kò pọ̀ kẹ̀ ó pọ̀ rẹ́kẹ̀rẹ́kẹ̀ díẹ̀ ló ìkéde pàtàkì lélẹ́yìí o fún ẹ̀yin oníbàárà wa ọ̀wọ́n ní ìbámu pẹ̀lú àṣẹ láti NCC iléeṣẹ́ MTN yóò máa so nọ́mbà ìdánimọ̀ yín ìyẹn National Identification Number NIN pẹ̀lú àwọn àkọsílẹ̀ sim tẹ́ ti pèsè tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó lè rọ̀ yín lọ́rùn ọ̀nà méjì tí ò lani láàgùn rèé o láti ṣe é ìkíní wọnú my MTN app lọ ìkejì tẹ seven eight five star NIN hash tí o kò bá ní nọ́mbà ìdánimọ̀ NIN lọ sí www.nimc.gov.ng láti ṣàwárí ojúde ìforúkọsílẹ̀ tó súnmọ́ jùlọ. àmọ́ tó o bá ti forúkọsílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí o kò rántí NIN rẹ tẹ three four six hash pẹ̀lú nọ́mbà tó fi sílẹ̀ nígbà tó ń ṣe ìforúkọsílẹ̀ sílẹ̀ a kò fẹ́ láti já ọ kúrò lórí ìlà MTN o ẹ ṣeun fún sùúrù àti ìfọwọ́sowọ́pọ̀ yín èyí tí à ń retí. Everywhere you go, MTN. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. oya oh, fóònù da, fóònù da, fóònù da, fóònù da. zero eight zero three two three two one zero five nine. zero eight zero seven seven seven seven ten fifty nine. káwọn akó àwọn ráìsì tó kù yìí. tó bá ti tán ó ti tán o. hello. hello. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. ọlọ́kùnrin àbí ìgbà tó fẹ́ mi gbàgbé gbàgbé. wàá gbé ráìsì mọ wàá gbé ráìsì. hello. ẹ kú ọ̀lẹ́ o. orúkọ mi náà orúkọ mi náà abdullahi karim. Abdulai karim. Abdulai karim bẹ́ẹ̀ láti ọjọ́ wàá gbé ráìsì. wàá gbé ráìsì. hello. hello. orúkọ yín. ọlárẹ̀wájú láti sanyo ìṣẹ̀kẹ́. sanyo ẹ wá gba ẹ wá gba ẹ wá gba díẹ̀. wọn lè gbà wọn lè gbà bá mi kọ́ ọ̀tẹ̀. ọlárẹ̀wájú kìrìn ìyá. hello. torí pé wọn dárúkọ méjì ni o. kí lẹ pé. mọ̀dínà tàdébàjò. láti bo láti ui. ui ẹ wá gba adìyẹ npg farms. ẹ wá gba adìyẹ eh, tíkẹ́ẹ̀tì kẹ́ lọ gba adìyẹ ní npg farms. ẹ wá lọ́la kẹ́bìrì ẹ̀wà èdè. hello. hello okun lára mat láti oríta. láti oríta okun lára mat láti oríta. mat láti oríta. ẹ wá gba tíkẹ́ẹ̀tì kẹ́ wá gba. ẹ wá gba tíkẹ́ẹ̀tì adìyẹ. ẹ ṣe ẹ ṣe sọ. hello. orúkọ yín. hello agbèrò saheed. sa. ọlágbèrò saheed. ọlágbèrò saheed láti bo. láti ui. ui. ẹ wá gbé rice ọ̀dà ọ̀dà mo ti gbọ́ sà. hello. hello. hello Fọlálékan Yusuf ni o. láti bo. láti Ọ̀yọ́ láti Ọlọ́run ṣògo. Ọlọ́run ṣògo. bẹ́ẹ̀ni sà. ẹ wá gbé ráìsì ó tọ́ nílẹ̀. hello. Daniel Oyetunji ló ń sọ̀rọ̀ láti airport. Daniel Oyetunji láti airport ẹ wá gbépo. ẹ wá gba tíkẹ̀tì ká lọ gbépo. Hmm. hello. hello. orúkọ yín. Mm.

kẹ́hìnsì bẹ̀rẹ̀ sí. orúkọ yín. adéníyí ọláìdé látàtàgbà. adéníran. adéníyí ọláìdé látàtàgbà. àtàgbà ń bo látàgbà wà. olùwàjì. ẹ wá gbépo ẹ wá gba tíkẹ́ẹ̀tì kẹ́ lọ gbépo. hello. ọkùnkàn hello. ẹ̀jẹ̀ adádúró fẹ́ẹ́ ni mm. a ṣèyókù ńjọ́ mẹ́jọ lógún mm. aṣọ àti déngbà yẹn adúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ gbogbo àwọn tó ń fún wa lẹ́bùn àkọ́sítà dì má ṣe wà ńlẹ̀ o ẹjọ́ bá dijọ́ mẹ́jọ hmm. a máa kó gbogbo ẹ̀ lẹ̀ ẹ jẹ́ lọ oh. síbi ètò fún tòní torí omi ń bẹ lámù. a ní àlejò pàtàkì kan ń bí hmm. ìgbà tí wọ́n sọ pé wọ́n fẹ́ rí wa ìṣe ni àyà mi kọ́kọ́ là pààrà pé ha hey kí n mo ṣe <laughs> ìgbà tí mo wá fojú kan wọn wá ní kí n fọkàn balẹ̀ pé àwọn ní káwọn yọjú sí mi ni. dádì ẹ kú ọ̀lẹ́ sà. ẹ kú o ẹ ṣeun sà ẹ kú ọdún ẹ̀mí ọ̀ṣọ́pọ̀ ẹ o. ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ilẹ̀ wà ní studio mo kí gbogbo ẹ̀yin èèyàn a kú ọdún wa ọ̀ṣọ́pọ̀ ọdún. àmín orúkọ yín sà. orúkọ mi ni alhaji olóyè nureni adébáyọ̀ akabi àrólé ibà olúyọ̀lé. àrólé ibà mm-hmm. ẹ ṣeun now ìgbà tí ẹ yọjú sí mi lẹ́ẹ̀kan mo rí pé ẹ̀yin èèyàn bíi mẹ́rin márùn lẹ wọlé pẹ̀lú eob àbí bẹ́ẹ̀ kọ́ n tá a fẹ́ sọ fún àwọn èèyàn wa yìí nǹkan tí ó bàyàn lọ́kàn jẹ́ díẹ̀ ni hmm. kò dẹ̀ tún wá bà wá lọ́kàn jẹ́ nítorí pé okùn eégún gùngùn kan mọ́ níbi ó ti fà wá gùn wá àbí bẹ́ẹ̀ kọ́ bàbá. eléyìí sì tún fẹ́ tàn mọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ tó máa ń fi orírun rẹ̀ tàfàlà hmm pé àwa tá a mọ bàbá tó bí wa àwa tá a mọ ìyá tó bí wa a mọ yìí. Hmm. tẹ́lómi bá sọ̀rọ̀ sí bàbá ẹ̀ lójú yín àbí ìyá ẹ̀ tẹ́lómi bá kọ́kàn ìyá rẹ̀ sókè ọjọ́ bá gan ni ẹni tí àìní bàbá àti àìní ìyá láyé ń dà láàmú ni ó tó mọ̀ pé wúrà iyebíye ló ń fi ń ta. wọ́n ní ní on the twenty nine ní ìjẹ́jọ́ tá a ṣètò kan yìí ni ó wun àwọn káwọn ti wá. Hmm. wọ́n ní ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run ni ọmọbìnrin tí wọ́n mú wá fi di ẹ̀ní. torí pé olóògùn gbẹ̀mí ara òun. on the twenty nine tí a ṣètò yẹn tí a rò pé a lè attend sí wọn. Hmm. Eh, on the thirty first ni wọ́n pe ọjọ́ òbí ọmọbìnrin yìí. Hmm. wọ́n wá ó wá sọ fún bàbá yìí pé ọlọ́run kúkú ṣe ọjọ́ bọ̀ yìí pé níwọ̀n ìgbà tóun ò ti mọ bàbá tó bí òun lọ́mọ. thirty first lòun ó sì ní gbogbo rẹ̀ ó pè é. lòun ó gbẹ̀mí ara òun bàbá wa ní hmm. àìṣe bẹ́ẹ̀ bàbá ẹ ṣàlàyé ní kúkúrú <laughs> ohun tí ẹ bá mi sọ. ẹ mà ṣe mo dúpẹ́ dúpẹ́ o ní ìjẹjọ nìkan bí aago mọ́kànlá àbọ̀ sí méjìlá mo dé ọjàba èmi pẹ̀lú àbúrò mi lọ́yà wọ́n fẹ́ já mi lẹ̀ bí tí mọ́tò mi dúró sí mo rí márúwá márúwá yẹn bá dúró níbi tá a ti fẹ́ dúró ẹ sọ fún márúwá yìí kọ́ mọ́ dúró síbi yìí mo bá rí àwọn ọmọ méjì tó dúró ló bá ní à ah, ẹ má bínú èmi làwọn wá wá mo ní láti bo wọn láwọn ọmọbìnrin náà láǹfẹ́ rí yìí mo rọ ọmọbìnrin náà bá ní ìpẹ̀lẹ́ o ṣé dáadáa ni ó ń wò mí bíi àgùntàn ẹbẹ kò gbọ́ nǹkan kan kò tiẹ̀ gbọ́ nǹkan tí mò ń sọ náà bá ní ọ̀dà ẹ wọlé bá jókòó sórí tí a mú ní ẹ jókòó lọ́ba ní ọmọbìnrin yìí lọ́wọ́ ni mo ní sọ di ni ó ní ìṣòdì kí n gbọ́ ọ̀pá tó ṣe ń bo ló ti wá ó láti jẹ̀bú òde kí ló ń ṣe Ìjẹ̀bú mi gbọ́ ọgbọ́n nǹkan tá à ń sọ ni. kò dáhùn kò fèsì kò kò tiẹ̀ gbọ́ nǹkan tí mo wí mo ní ọ̀kẹ́. ọ̀gbá wọn pa ọ́. Hmm. ó ní ọ̀gbọ́ kan ó ní hmm. ọ̀gbọ́ ha àti bí tẹ́ẹ̀dẹ́ gbì mo ní kí ló wá gbọ́ ó ní ibo. bá ní how are you who are you ló bá bẹ̀rẹ̀ hmm. ó ní bóun ló ṣe débì ó ní mariwa ní bóun ló ṣe débì ó ló wá láti Ìjẹ̀bú Òde ló bá pe mariwa kóun jọ mo ní ilé ọba àtọjà ọba ló bá gbé lọ́jà ọba náà bá mú wa báwa ṣe dó nìyẹn ó ní òsàn kankan fún táwọn fi débi lọ́ba ní wúwàyù lọ́ba bẹ̀rẹ̀ pé orúkọ òun ó sọ orúkọ ibo ibo ibo yọ lẹ́nu ẹ̀ àfi bíi gbogbo nǹkan tó sọ yìí lẹ́yìn kó sọ òyìnbó ibo ló tún gbọ́ ibo ló gbọ́ gbọ́ yorùbá ẹyọ kan gbọ́ kújòkó gbogbo nǹkan tí mo sọ yìí kò gbọ́ mo bá ń bí interview ẹ̀ bó ló ti wá bó ló ṣe dé òun ti wà níbi ìjẹ̀bú láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ta ló mú ọ débẹ̀ ó sọ bó ṣe débẹ̀ ó sọ ẹ̀gbọ́n ẹ̀ tí ọjọ́ mọ̀ yẹ kí wàá ní orúkọ tó mọ̀ tó ń wá ó ní tó bá ti dé Ìbàdàn tó ń bá béèrè ọjà ọba ilé ọba ọba lógun ni bàbá òun jẹ sójà ni. Hmm? ọtọ ọmọ ọdún mélòó bẹ́ẹ̀ ló ti kàwé gbogbo ilẹ̀ Ìgbò ìyá ẹ̀ ń kọ́ ó lóun mọ̀ ta ló tọ́ ẹ ó ní bàbá ó ní ìyá ìyá òun ìyá ìyá ń kọ́ ó ní ó ti kú níbo la wà iṣẹ́ wo ló ń ṣe gbogbo tí mo bí ni mo ní àwọn tó ń jẹ́ balógun nínú ilé ìwà ìyá mi tó ń jẹ́ balógun àfi kó jálàjẹ́ àwọn tó ń jẹ́ balógun mo ní balógun ọdẹ lọ pélé ni mo kọ́ ilẹ̀ àti ilẹ̀ àbúdú. ẹyin tó wá ibi tí mò ń bọ̀rọ̀ bọ̀ ni ẹyin tó wá jọ wá lójú nígbà tẹ́ ẹ wọlé ní ìlà rẹ̀ kẹ́ ẹ wọ̀n yìí wọ́n kọlà fún wọn. wọn jọ ibo rárá. pàápàá tá a bá dáwọ́ bo làkòkò tí ẹ jọ ibo. ẹ wá wo ìlà yìí bó ṣe ìlà Ìbàdàn rèé àbí agboolé ni wọ́n ti ń kọ́ ìlà yìí dádì ó yẹ kẹ́ ẹ mọ̀. ṣé wàá rí n tó tún lójú ni pé téèyàn ò bá sún wọn dáadáa èèyàn ò ní mọ̀ pé ṣe ìgbà tí mo ṣe ìwádìí títí máa pe àwọn ọlọ́pàá ọ̀gá ọlọ́pàá mọ̀ pé ẹ wá ẹ bá mi béèrè àwọn gbogbo táwọn náà béèrè yìí nìyẹn wọ́n ní ọ̀sọ́gbọ́n àwọn tí ń kọlà yìí gbọ́ ní tó bá ṣe pa balógun ni àwọn balógun tó wà ń bàdàn balógun eh, kọ̀bọ́mọjẹ́ wọn kọ́ rúlà yìí balógun ìbíkúnlé wọn kọ́ rúlà yìí mo tún lọ́rẹ̀ẹ́ kan tó wá pé kọmíṣánná ní táwọn ṣe kọmíṣánná balógun tí láyé jọdún èyí tó pín bẹ́ẹ̀ màá fẹ́ kó fẹnu ara ẹ̀ sọ bó bá ṣe rí nígbà tó wá pín tá a sọ gbogbo ẹ̀ tó gbogbo ẹ̀ wá pín wá ní ọdún mélòó ni ẹ ó ní òun ti fẹ́ súnmọ́ ogójì ọdún ṣùgbọ́n òun mọyé ọjọ́ tó mọ̀ tán bí òun ni ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá. ó sì mọ yí àyè december thirty one. ó ní ọ̀túnla ni kí làwọn fẹ́ ṣe tó wọn bá jù bẹ́ẹ̀ wọ́n para òun ni ah mo ní hmm. wọ́n para ẹ̀ n bá mú káàdì mi n bá kọ tòun ti be concerned ọmọ mi mo gbà ọ lọ́mọ látòní ọlọ́pàá mo pe lọ́ọ̀yà mo ní mo gbà ọ fọkàn rẹ balẹ̀ eh, díà mo adopt ẹ̀ táàfì rí ẹni tó ní ọ hmm. táàfì rẹ ni tí ó sọ pé èmi yìí mo gbà ọ mo wá kí ló hmm. gbórúkọ ẹ Fatima Fatima àṣàkẹ́ ọmọ ibà olúyọ̀lì lọ́mọ jẹ́ mo ní mo gbà ọ. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ fún wa bàbá ẹni jagunjagun sójà ni bàbá wọn. ó ní sójà ni. wọ́n lọ wọ́n lọ sí ẹnugun bóyá ń gba ogun abẹ́lé ni àbí gbà wò. ìbàdàn ló láwọn ti ríra kò sógun mo pe sójà ogun òsínbà náà bíi nineteen eighty kájẹ pé nineteen eighty yọ. ok kò sógun kò sógun mo pa àwọn sójà ọ̀rẹ́ mi kan ìbàdàn náà ti bí wọn náà gbé sá lọ ok ìyá ẹ gbé sá lọ ìyá ẹ wá gbé sá lọ bàbá yẹn wá tírèsì ẹ lọ ó wá gbé ọmọ yẹn wọ́n tún jí gbé padà. ó gbé ọmọ yẹn wá padà síbàdàn ó wá kọ ìlà fún. ó wá gbà wọ́n tún jí gbé padà wọ́n á tún wá gbé ọmọ yẹn lọ padà. kò wá wá mọ́. gẹ́gẹ́ bí àlàyé tó ṣe fún mi lẹ́ẹ̀kan ó ní látìgbà tóun ti wà ń kékeré bí ọmọ ọdún mẹ́ta mẹ́rin ó ní wọn jẹ́ kóun wo mérọ̀. wọ́n ní ọ̀bọ̀dọ̀ wo. wọ́n ní wọn jẹ́ kóun wo ó ní kódà wọn kì í jẹ́ kóun súnmọ́ ẹ̀yà tó bá jẹ́ Yorùbá. pàápàá. wọ́n ní wọn fẹ́ kóun tiẹ̀ súnmọ́ rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ ilẹ̀ Yorùbá rárá ṣùgbọ́n ìlà ojú ẹ̀ yìí èyàn á mọ̀ pé ìlà àbàdàn ni ó wá sì lè má jẹ́. balógun lẹni yẹn ń jẹ kó jẹ kó jẹ. orúkọ mi gbogbo tó bá tiẹ̀ jẹ kó jẹ ìnagijẹ. sọ́jà ni bàbá ẹ̀ ìyẹn dájú. ìbàdàn náà ti ríra ẹni bàdàn náà ti rí ra bàbá yẹn sì lọ jí gbé wá. ó sì tún kọlà fún ó kọlà fún ó tún wá jí gbé padà lọ. wọ́n wá jí gbé padà lọ sí ọ̀hún ó wá ní bàbá yẹn ti wálẹ̀ méjì abẹ́ẹ̀mẹ́ta kan ó ní wọ́n ní wọ́n mọ̀ ń gbé òun pamọ́ fún un. ìdí tá a fi ń ṣàlàyé eléyìí fún yín ní yorùbá ni pé ọ̀pọ̀lọpọ̀ ní tí ó lè sọ òyìnbó ni. kò lè sọ yorùbá rárá o. àsìfẹ́ kẹ́yìn tẹ̀ ń gbọ́ wa ńlé mọ́ gbọ́ la ṣe ń ba tú gbogbo àlàyé tó ń ṣe fún wa. ìtò wa tún wá ṣe díẹ̀ ńbẹ̀ ni wípé ó ní àti àwọn ibi tóun yíyà káàkiri pé òun wá orírun òun ó ní tí wọ́n tẹnu mọ́ fún òun ni pé bàbá òun ṣì wà láyé ṣé bí ìbàdàn yìí náà ni gbogbo ìbàdàn ní sì ń gbọ́ wa lọ́wọ́ tó bá jẹ́ sọ́jà hmm. tó ti jẹ́ balógun tí wọ́n ń pè ní balógun gbà náà kó yọjú sí Fresh FM. ọmọ wọn tí wọ́n kọlà fún tẹ́ ẹ gbé lọ ńgbà yẹn. tí àwọn ibo gbé lọ. tí ibo níyàwó wọn mm. ló bí arábìnrin yìí tẹ́ bá ti fẹ́ ibo tẹ́ jẹ́ sọ́jà tẹ́ fẹ́ ibo rí tí wọ́n sì pè yín ní balógun rí ọ tó mm. jẹ́ pé balógun náà lẹ̀ ń jẹ́ ẹ ti mọ̀ pọ́ ọmọ yín jọ́sí tó kọlà tẹ́ ẹ kọlà fún ó ti padà dé o. tọ́gbọ́n tó yọ gbọmọ yín lọ́wọ́ lọ. ibi tó tẹ̀ wá burú jù sí ni wípé wọ́n ní gbogbo àwọn tí wọ́n ń kẹnu sí òun pé mm. wọ́n fẹ́ fẹ́ òun ó ní tó bá ti jẹ́ ibo tá bá ti jọ sọ èdè Ìgbò síra wọn tá bá ti sọ̀rọ̀ dé àyè ká wọn pé à ah, no àwọn ò lè fẹ́ ni tó kọ àwọn ò lè fẹ́ eh, Yorùbá. wọ́n ní wọ́n ní eh. wọ́n béèrè pé kí la identity ẹ̀ ṣé Yorùbá ni ó ní àbí Ìgbò. Yorùbá ni ẹni àbí Ìgbò ó ní tóun bá sọ pé Ìgbò ló ń wá ìlà ojú ẹ̀ yìí wá ń kọ́ so àti pé ní Ìgbò ó ní tóun bá sì wá bá yorùbá dòwò pọ̀. ó tiẹ̀ lẹ́nìkan tóun tiẹ̀ tó jọ ń sọ̀rọ̀. tó jẹ́ pé wọ́n tiẹ̀ ti bá dé sí pé ibi ilé ọkọ̀ tóun lọ rè hmm. ó ní ẹni yẹn bá béèrè pé. ó lọ sọ òru kan ló kàn wò pé. níbo la fẹ́ dànà ẹ̀ sí. ilẹ̀ ibo ni àbílẹ̀ yorùbá. so èèyàn ò lè sọ pé ibo ni èèyàn ò lè sọ pé yorùbá ni ó ní tí wọ́n bá fẹ́ bú òun hmm. wọ́n wá pé èdè kan. ẹ já bá sọ̀rọ̀. Uh, hello my sister how are you. I'm fine. Uh, Talk louder. Uh, uh speak louder. Oh, I'm fine. Okay. Mm. Um, what what uh, can you tell us about yourself? Yes, sir. Oh yeah, tell us about yourself. I'm Vivian, but my father gave me name Fatima, and the name of my father is Balogun. That's how the name they gave me. Say that's the name of the man, because somebody abused me with that name. He said Balogu child. And I look back, and my mommy's elder sister that is late now, Regina, went at back and fight the man and called the our my mommy's elder brother. They went and fight. Do you him. mind if we show your picture on Facebook? Should we show your picture on Facebook? No problem. If it, it's what can solve the problem, okay. no problem. Okay. Go on. Go on, go on, go on. Okay, Continue. so I have been having hurt in uh, many ways. People have been insulting me, so I I don't know where where the problem is coming from. And a man will come to my hand in marriage. He will ask me, ah, "Are you Yoruba or Igbo?" I speak Igbo well. I don't even hear Yoruba. No, you don't understand. Yoruba. You don't speak Yoruba at all you don't understand Yoruba at all. Just small, small. Like um, come. like come. Mm. You know it is wa. Yes. Uh-huh. What else again? Go on. That's go on, all. Go on. Mm. So people that are that used to abuse you, what what do they normally call? What Yorubas. do they call you? Or they, what do they call Yoruba? If it's Yo, they will call me. If it's Yoruba, they will say Iya Ibadan. <laughs> okay. So if it's Igbo, you will say ofe onye ofe mmanụ ofe mmanụ onye ofe mmanụ that is people that cook soup with oil. <laughs> àwa yorùbá náà. ẹ ṣe wà káwa náà máa bú ọ ní àjòkúta má mú mi. àwọn náà fi ń sọ pé àwa náà àfikún síbẹ̀ àbí hmm. eh, <laughs> so we cook uh, soup with oil. Uh, that's you, you know they cook oil, uh, soup with oil in your place. we cook. <laughs> bóyá ká fún àwọn èèyàn láàyè láti pè wá bóyá wọ́n lè bá wa tàn mọ́lẹ̀ tàbí kán gbà wá nímọ̀ràn. láàrin ìṣẹ́jú méjì kan torí ìgangan tó wà nílẹ̀. agbọ́dọ̀ ìyẹn gan ló fẹ́ ló fẹ́ wúwo jù ẹ kúrò lẹ́ o. hello. hello. ayé hello. hello. hello? wá pè hello ẹjọ àsìkò tá a wà yìí àsìkò tó a fẹ́ dá sí kiri kápẹ́ ọ̀rọ̀ ẹlẹ́bùn dé ni ẹ kó dọ̀sẹ̀ tó ń bọ̀. hello. hello ẹ káàsán sá. ẹ káàsán. orúkọ mi ni Ẹniọlá láti Ìbàdàn ṣe balógun tẹ́ ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ ń gbọ́ mi. à ń gbọ́ yín. èmi mọ balógun kan ṣùgbọ́n balógun yẹn jẹ́ bàbá ọkọ tèmi ṣé sọ́jà wọ́n ti ṣe sọ́jà rí. ṣé wọ́n ti ṣe sọ́jà rí ni. bẹ́ẹ̀ni. ṣé wọ́n pìtàn fún yín pé ọmọ. ọjà ìyàwó tí wọ́n fẹ́ twenty five ni ṣe ibo wà nù wọn oríṣiríṣi kò síbi tí wọn ti lè lọ jagun tí wọn kì í fẹ́ ìyàwó ṣó ti ń yé yín báyìí. ok ń bo lọ́dọ̀ wọn. ẹni. ń bo làwọn wà báyìí. èkó làwọn wà mo lè mú mo sì mọ ilé wọn lóòótọ́ èmi àtọmọ wọn yẹn á mọ́ mo sì mọ ilé wọn yẹn ní èkó téèyàn bá ti dé mẹ́ran téèyàn bá gbé ọ̀kadà balógun iwájú ilé wọn yẹn gangan ọ̀kadà máa ti sọyàn kalẹ̀ àwọn ló kọ́ ilé yẹn wọn rẹ́ǹtì ilé yẹn rárá. sọmọ Ìbàdàn ni wọn. kí lẹ sọ. sọmọ Ìbàdàn ni wọn ni. ah mi ìwà lè sọ ìlú wọn torí ọmọ tí wọn fẹ́ yẹn náà. ṣé wọn kọlà ó lè ó lè má já wọn ṣé wọ́n ní bàbá àti tiẹ̀ kọlà. your your father has a, uh, a tribal, tribal mark. mark. I didn't know him. <laughs> kò mọ̀. ẹ ṣeun gan ẹ ṣeun gan. tó bá pẹ́ nìyí lè fìdí ẹ̀ múlẹ̀ pé balógun yẹn kúrò ń bàdàn lọ wà lẹ́kọ̀ọ́ ìbáṣetún dáa torí mo rò pé tí ẹni yìí mọ̀ ju pé balógun. ó tiẹ̀ dá tá a mọ̀ pé balógun ni ẹni bá jẹ́ balógun tó sì ti ti ṣe sọ́jà rí hmm. tó ti fẹ́ ibo rí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti kó tán ẹ kúrọ̀ o. ẹ kúrọ̀ lẹ́. orúkọ mi ni kẹ́hìndé adédèjì mò ń pè láti Ìjẹ̀bú Òde. ok. ẹ lórí ọ̀rọ̀ mi gbà tí olùwọ́n pé wọ́n kọlà fún ẹ ní ẹ̀ ń bá béèrè lọ bóyá wọ́n lè rí ìdílé tó ń kọ Baba, bàbá yàrá pé mo béèrè lọwọ yín lẹ́ẹ̀kan pé ìdílé wo ló ń kọrú làyí ń bàdàn mélòó mélòó ni làyí mẹ́rin ó kọ kọ sí lókè. mẹ́rin wà ìdílé one thousand. Ah, tó ń dáadáa. wọn náà kọ lọ́gbọ́mọ̀ṣọ́ gbogbo ìlú tó ti kọ́ pọ̀ nílẹ̀ yorùbá. torí nǹkan tí mo kọ́ ń wò ni pé ẹni tó ń pè ní balógun yẹn hmm. ó lè má jọmọ ìbàdàn o kó tẹ̀dó sí ìbàdàn kó gbé ìbàdàn kó gbé ìbàdàn bóyá torí pé wọ́n jẹ́ sọ́jà ni wọ́n ṣe ń pè wọ́n ní balógun balógun balógun. ó lè ó lè jẹ́ ìnagijẹ. <laughs> ó lè jẹ́ bẹ́ẹ̀ ìlú ìlú kan wà lẹ́kìtì ìkẹrẹ wọn kọlù làbẹ́. ǹtẹ̀mí ó sọ̀rọ̀ èyí tẹ́mi ó sọ rèé a ṣàmọ̀ pé ilẹ̀ Yorùbá ni ẹni bá ṣiṣẹ́ sọ́jà rí tí wọ́n ti pè ní balógun rí tó sì fẹ́ ọmọ Ìgbò tó bímọ obìnrin tó bímọ obìnrin tó kọlà fọmọ yẹn hmm. márààrún yẹn ti tó láti pé ẹni bá gbọ́ á ti mọ̀ yìí pé ah, ọ̀rọ̀ ń náà sọ yìí torí ọmọ yìí jẹ́ ńtọ̀hún lógún gbà náà tí ò bá jẹ́ pé ó jẹ́ lógún kò ní kọlà fún kò ní kọlà torí ìlà tó kọ fún ó mọ̀ mọ̀ kọ́ ni pé ẹ lè gba ọmọ yìí lọ́wọ́ òun. Hmm. wọ́n ti gbé sá lọ ó tún lọ gbà padà ó wá kọlà fún ni wọ́n tún fi gbà padà lọ́wọ́ ẹ̀ so ẹni yẹn á mọ̀ pé ah òun ní ọmọbìnrin kan tán gbé sá lọ a hmm. ṣì wà lọ́kàn òun tọ̀. wọ́n gbàgbé ọ̀rọ̀ tí ó ń bá a sọ lọ́fíìsì o ó ní kò síbi tóun dé wọ́n ní bàbá òun ṣì wà láyé mo sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ó ní bàbá òun sì sọ pé bóun bá lọ òun ó padà wá. ó sì ti wá padà wá báyìí. ọmọ ti ọmọ ń sọjà balogun sọjà balogun jarora sẹfẹ ọmọ jarora sẹfẹ ìfọtí sójà ò sì da àtàkà gàgàrí sáyà retired sójà mo ti wà mo ní malaria o eh, ara mi gan ya o. sorry o hey, eh, Fatima you no dey hear am gbati gbati eh, uh, you dey hear wetin we dey talk. you no hear. I just speaking. that I will not hear. Uh, okay, okay. sorry. Ọlọ́run ti ẹ̀rí jọ ọgbọ́n náà. Ọlọ́run fún ọ lálàáfíà. For now. <laughs> Gbogbo náà wí bá ọ gbọ́dọ̀ gbọ́. Olúwa wa gbọ́ ìwọ gan-an òní láìkí wa. Sọgbọ́n, I know you like us. Calm down. Yes. Calm yeah, down. you like us now. Mm. So. We're just, we're saying that um, anybody that bears the balogo, either as a real name or nickname, and had um, a daughter years back, and of course put tribal mark on that daughter's face, should please surface. So as we were saying it, he was like, ah, he's a retired soldier. As I said, he can be brutal. So I was like, I was like, I'm having my malaria. I don't want to be beaten by a <laughs> soldier. Oh. I'm having my malaria. I'm your yao. Thank you ẹ ṣeun alhaji adúpẹ́sà so bó bá ṣe jẹ́ mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà bàbá rẹ̀ ó yọjú á padà jẹ́ káwọn ará ilé mọ̀ ẹ ṣeun sà. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Hey, whoa, why una dey do her like this now? She offend una. Ah, ah, mommy, what is it? Why are you crying? ah ejiro people heartless oh. ah see wetin dem dey do anita. mama who is anita. my dear just leave mama o. she's in a world of her own with this movie she's watching on airtel tv. <laughs> You too can get special streaming 500 MB data for just 100 naira to stream movies, series, music videos, and more. The best part is, you don't have to use your main data. Just- ọdún twenty twenty one tá a ti ń retí ọmọ ti dé kí lọ́dún wá kú o ó kù yanu ojoojúmọ́ nínú ọdún twenty twenty one ro méje pọ̀ mọ́ méje pọ̀ mọ́ méje míì twenty one àṣepé iṣẹ́ àṣepé plus àṣepé plus àṣepé ìsíkọ́tò àṣepé pérépérépéré lórúkọ mẹ́ta lọ́kan àwẹ̀ àti àdúrà lóṣù wá fi rí gbà ọjọ́ mọ́kànlélógójì forty one days láti fi gbà á pẹ̀lú àwọn àkànṣe àdúrà èyí tí ẹ̀mí mọ́ tó ṣípayá rẹ̀ wípé ká gbà lójoojúmọ́ tí wọ́n ti wà lákòjọpọ̀ nínú ìwé kan tó rírà ní with God gbogbo àwọn ẹ̀ka with God láti láti máa pàdé láago márùn lójoojúmọ́ ìpàdé ìṣòro èmi ò ṣetán kò sì ní tẹ̀tì bẹ́ẹ̀ ni ò ní yẹ lọ́jọ́jọ́bọ̀ thursday gbogbo ọjọ́ sátidé inú àwẹ̀ ológójì ọjọ́ ọ̀hún láàmú pàdé ní wákàtí ìgbèníjà láago méje àárọ̀ sí mẹ́wàá àárọ̀ orí ilẹ̀ agbára àjínde láti wá pàdé láago mẹ́ta ọ̀sán ní february twelve ọjọ́ kejìlá oṣù authority wòlíì àjíire j.o. adéoyè jp yóò tún dábìrà lákọ̀tún àrà. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ẹ káàbọ̀ padà ìgbà tí mo sọ pé ṣé àwọn tí ó bá wà nírú condition ló yẹ kó larú nǹkan báyìí kọjá ẹnìyẹn jágbe mọ́ mi pé ṣé àwọn tó wá wà ní tí ò sí ní condition ṣé àwọn ló tọ́ sí láti hmm. pé kí wọ́n larú nǹkan tí àwọn yìí là kọjákọjá. ẹ ṣe mọ̀ pé. èyí tó kọ́kọ́ yà mí lẹ́nu ta ló wakọ̀ náà ẹ̀yin méjèèjì. àwọn náà ni. ṣé ẹ̀yin lẹ wakọ̀. ẹ̀yin tó wà ń sàlẹ̀ ló wakọ̀. bó bó lẹ ṣe wọ́ọ̀kì kiri ẹja gbàgbé ọ̀gá o. Hmm. kẹrí ibi tá a tún fẹ́ sọ̀rọ̀ lọ yìí àfi ká a ṣe sùúrù náà a sì tọrọ àforíjìn lọ́wọ́ eh, iléeṣẹ́ ọlọ́pàá a ní sọ lọ títí ẹ ń tọrọ ṣẹlẹ̀ sí ló máa sọ a sọ a dẹ̀ ń expect pé kí tẹsán ọlọ́pàá tí wọ́n sọ̀rọ̀ lé lórí òun kan dákun kán mọ̀ fi ṣèbínú òkan kan jẹ́ ká mọ sáìdì tiwọn hmm. torí nírọ̀ lọ́sàn yìí a gbìyànjú àti pé IPO pé bóyá kan pé IPO láti béèrè ibì kan tó fẹ́ dúdú díẹ̀ nínú ọ̀rọ̀ yẹn pẹ̀lú ò tí ì fẹ́ gbọ́gbẹ́ yìí pẹ̀lú tí wọ́n sọ kalẹ̀ yìí bóyá tí àwọn ọ̀gá lẹ́lẹ́yẹlé bá gbọ́ sí hmm. wọn ó dá ọ̀rọ̀ yìí padà sọ́dọ̀ wọn. lẹ́lẹ́yẹlé àbí tá a bá gbọ́ làbújá má jẹ́ kán gbọ́ làbújá wọ́n á dá ọ̀rọ̀ yìí padà sọ́dọ̀ wọn tí wọ́n bá ti dá padà sọ́dọ̀ wọn àwọn aráalé á gbà wá nímọ̀ràn náà lórí ẹ̀ o. Eh. a wà mọ òdo tá a da ọ̀run lásì torí pé eh, mi ì fẹ́ kí àwọn ọlọ́pàá rí wa bí ìgbà pé kí ló tiẹ̀ máa ń ṣe àwọn pípì iná nǹkan. wọ́n sì mọ̀ dárúkọ rẹ ni. ìwọ ni ìwọ ni ìwọ yìí náà ni. n bá ti dúró báyìí tó máa ti ní ah hiobi tí máa ní yes ọ̀gá ẹ̀yin kánkọ́ màá ló wà kí lọ́lọ́pàá ṣe fún màá ní à ah, ẹ̀jẹ̀ fún yín nọ́mbà rẹ̀. Eh, ayéfẹ́lẹ́ kí ló máa ń ṣe hiobi yẹn náà kí ló ṣe fún yín kí ló ṣe fún yín ọ̀rọ̀ ọlọ́pàá ṣá all the time. irọ́ ni ẹnìkan ló lè dárúkọ mi Sergeant Dairo mo sì mọ wáyé tó fi lè dárúkọ mi. kí ló ṣe fún Sergeant Dairo mọ páàkì ìjọ náà ni mo ní mò ń bọ̀ láti BMC ó ní ṣe wọn ò fún mi ní wáìnì mo ní àtẹnujọ nípa mi mo ní mi ò mu wáìnì ó ní ṣe mi ò jẹun ní patí yẹn ni mo ní lọ gba àwẹ̀ lọ ó ní kò sí ẹran kọ mo ní àmì sọ ó ní ọdún ládé adékọ́lá ni ó ní ẹran tí wọn kò fún ní patí olótó ọdún ládé fẹ́ràn ẹran ìwọ. èmi ò wulẹ̀ fẹ́ràn ẹran. o sì mú nǹkan kan bọ́ pati. ó bá ní kémi ọ fák. ọ sì fák. n ba fák ló bá ní fire extinguisher mi ń kọ́ mo ah. lálàáfíà ló wà ó ní kí n mọ̀ kí <laughs> ó ní èmi ò ní custom ní ah, ṣé road safety ni wọ́n ni ṣé road safety ni wọ́n ni ó ní kí n mú eh, driver's license mi wá n bá mọ̀ ọ́ bá wò olúbòsẹ̀ ń wọlé yìí ó ní olúwọlé ni wọ́n ti ṣe driver's license mo ní kó mú ti road safety gangan jáde ká fi compare ara wọn. ìwọ náà ti bọ́lọ́pàá fà yìí. ó ní mo stubborn mo ní nǹkan stubborn. Ah, ah. ó ti bá ṣe pé àìsàn parí endsars ó lóun mọ̀ nǹkan tó wọ́n bá ṣe fún mi mo sì mọ mo ní òkè kò sí wàhálà mo á ń dákọ rẹ̀ mo á ń dákọ rẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá ọwọ́ ni ṣé ó kọ sí mo rò pé ó kọ gangan ni. àjẹkẹ̀ ìsókò ẹ̀. ó ló kọ mẹ́ta lòún jẹ́ ètò ọmọ tó máa ń dá mi lọ́rùn lára ọmọkùnrin. ó yẹ kí ó sọ èdè sí lédi tó kúrò níbi ilẹ̀ kan yẹn. kó sọ ibo mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣé ọmọ ibo ni ẹ ni àbọ̀mọ̀ lọ́rin. irọ́ o ọ̀tá pààtì rí ni o. gbóná. kò sí ìtòjẹ́ nu méjèèjì. but o gbọ́ o gbọ́ de ibo. mo gbọ́ mo kò díìpù báyẹn. àmọ́ ẹni bá gbọ́ bó ṣe ń rún mọ́ yẹn á rò pé. á rò pé ó ti tán síbẹ̀ ni àmọ́ ọ̀nà àtijọ́ iná ni. kí lorúkọ ti tiẹ̀ gangan gan. Abdulateef Adedimeji. Eh? Abdulateef Adedimeji. a tún fi fònà pè. ọ gbọ́dọ̀ fi pé báwo ló ṣe ń kóòpù láwọn sisi. ah ọlọ́run náà ni ń bá mi yanjú rẹ̀. Latif. sa okòwò tọkùnrin bá ti gbélẹ̀ tóbìnrin ọba ti ṣùrù mọ́ kó tọ̀ ń padà sórí òkè. ní mm. ìrọ̀lẹ́ òní wọlọ́mọ fọpọlọ sí. ní ìrọ̀lẹ́ yìí nísìn afẹ́kọ́ sọ̀rọ̀ bí ó ṣe máa sọ̀rọ̀ nínú e, fíìmù tó bá ṣe fíìmù nísìn kí ni orúkọ tí ẹ o jẹ. jẹ́mi jẹ́ eh. ah. very good kò sẹ́wọ́n lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfi ìgèrè àpẹẹrẹ òṣèré ìgbéyà kò sẹ́wọ́n ní ẹgbẹ̀rún gèrè àfi ìgèrè ẹ̀kọ́ eh. you understand me <laughs> so Latif Adédúmẹ́jì orúkọ mi jẹ́ eh, so mo dé wá here. Uwa hie. Yọrọ ụwa wa die ni. Àwọn èèyàn ní irọ́ là ń pa. Gbé kámẹ́rà sí kámẹ́rà láti Ìbàdàn di méjì. So kí ni ọ wá ṣe níbí nísìn? Ẹ mú tẹ̀ mú wá wò pé ibi tí èèyàn ti ń ṣe lèèyàn ti ń jẹ́. So hmm? mo dẹ̀ mọ̀ pé recently náà wọ́n sọ pé kíní kan ní kò kí kùtà. Hmm. Wọ́n ní kò ka ka ralẹ̀ ka bulẹ̀ you understand i mean ó sọ pé wọ́n bulẹ̀ jẹ́ o <laughs> thank you pé kí ilẹ̀ máa appreciate so mo tẹ̀lé àwọn commonwealth, homes and investment àwọn onímọ̀ ọba débi. láti ǹjẹ́ aṣọ yorùbá. àwọn commonwealth. bẹ́ẹ̀ni sá. home and. investment. investment. Yes, Lateef Adédìméjì ọmọ tí ló kọ́ kọ̀ mọ̀ ní ìbàjẹ́. àmín n tó fi gbé ẹ dìde tó fi wá aṣojú iléeṣẹ́ a jẹ́ pé. ṣé wọ́n ṣe fara wọ́n ṣe. wọ́n ṣe fọwọ́ ẹ̀ gbáyà ni. bẹ́ẹ̀ ni torí kémi gan tó ní màá tẹ̀lé wọn mm. mi wàá tú tẹ̀lé wọn mo wá ń tẹ̀lé wọn bọ̀ ní Fresh FM ah, tí mo sì mọ̀ pé àràràn bọ́ǹbù lọ́wọ́ ni ah, <laughs> yín wàá máa bọ̀ báwọn <laughs> mi ti ní gbá research ara mi mo ti gbá research mo tẹ̀lé wọn dáwọn sáìtì wọn mo fojú kan bẹ̀ mo rí gbogbo ẹ̀. kí ni iléeṣẹ́ wọn dúró fún. wọ́n ti wà lẹ́nu iṣẹ́ yìí náà ogún ọdún ó lé wọ́n ti ń ṣiṣẹ́ real estate basically wọ́n máa ń talẹ̀ wọ́n ń kọ́lé wọ́n ń talẹ̀ wọ́n bá yàn kọ́ wọ́n máa bá yàn àwọn fúnra wọn ń kọ́ tó tún so tí wọ́n bá fẹ́ rà tó wo pé o ò fẹ́ ṣe wàhálà kó kọ lára àwọn èyí tán ti kọ́ sílẹ̀ tó bá wò pé o fẹ́ rà ń bẹ̀ wọ́n á sọ iye ẹ̀ fún ẹ kì í sanwó. àwọn bo àwọn bodè lẹ̀ wọ́n wà. ìkan wà ní olú wọ́n pè ní olúyọ̀lé estate estate tó wà ní um, olúyọ̀lé lic eh, eh, olúyọ̀lé lic manager rẹ̀ ẹ̀yin ẹgbàá lẹ́nu wọn kẹ́ ẹ sọ dorin ọdẹ ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti já bẹ́ẹ̀ tọ́ já tán. a ní àwọn ilẹ̀ wá sí olúyọ̀lé LICT ìyẹn wà ní ayégun olómi academy ojú ọ̀nà yẹn ló wà. so a dẹ̀ tún ní àwọn farmlands eléyìí tá à ń ṣe promo lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. táwọn bá fẹ́ àwọn tó bá fẹ́ dáko bẹ́ẹ̀ ni fún àwọn tó bá fẹ́ dáko. irú promo wo lẹ̀ ń ṣe lórí ẹ̀. promo tí à ń ṣe lọ́wọ́ lórí omi tuntun farm estate wa ìyẹn ni buy two get one free. níbo ni ìyẹn wà. ìyẹn wà ní boundary ìbàdàn sí odò ògùn ní alápàtà so ẹni bá fẹ́ dáko tó fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ ìyẹn lẹ́nu. tó ní gbèdéke éka téèyàn lè rà lọ́dọ̀ yín téèyàn bá fẹ́. téèyàn rà ni àbí èèyàn ń lease. àbí èèyàn lease. tẹ bá ti rà tẹ ti hmm. san owó ó ti di tiyín for life. èèyàn á fi kó dáko ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọn á fi dá oko ni. ilẹ̀ téèyàn bá fẹ́ fi kọ́lé ń bo làwọn ilẹ̀ yín téèyàn lè fi kọ́lé wà. eléyìí tí àwọn èèyàn lè fi kọ́lé alákọ̀ọ́kọ́ eléyìí tá a dárúkọ olúyọ̀lé LICT ìyẹn hmm. wà ní under olúyọ̀lé local government ìyẹn à ń tà ní one million five hundred thousand thousand naira okay. per plot then ní abẹ́ ìjọba ìbílẹ̀ ìdó a ní commonwealth estate ìlàjú à ń ta ìyẹn ní five hundred thousand naira ah. per plot okay. ní abẹ́ ìjọba ìbílẹ̀ akínyẹlé a ní àjòròsùn garden city ìyẹn ti ní c of o hmm. so ẹni tó bá rà ó kàn máa ṣe change of name nìkan ní local government lórí ẹ̀ ní ó ti tán so ìyẹn à ní two million naira per plot. àwọn ilẹ̀ yín bó ní ìfọkànbalẹ̀ lórí ẹ̀. lórí ọ̀rọ̀ ọmọ onílẹ̀ dé ni torí wọ́n ti ná ọ̀rẹ́ wa kan rí. Ah. Ah. eléyìí o tí wọn ò lè rí bẹ́ẹ̀ nítorí ohun ehm, tí ó bá ti mú pé kéèyàn ṣe ẹ̀tọ́ fún gbogbo ibi tó bá jẹ kéèyàn ṣẹ̀tọ́ sí ní àdúgbò tẹ́ẹ̀tì tẹ́ẹ̀tì ralẹ̀ láwọn baálẹ̀ láwọn gbogbo ẹ̀tọ́ tó jẹ kéèyàn ṣe fọ́mọ onílẹ̀ fọ́mọ onílùú hmm. tìyí tó dẹ̀ jẹ kéèyàn ṣe ní ti tìjọba gbogbo ẹ̀ lọ́n ti yanjú tó kò sí pé o wá ń kọ́lé sínú ẹ́stéètì wọn ọmọ onílẹ̀ kan wá fẹ́ wá wọnú ẹ̀. àbọ̀lọ̀ kan dé láti èkó ó ní èkó lè mi ń gbé o kò ṣeé èkó lè mi ń gbé o kò sí ìtòjú kò bàbá òfin mi ló wù. <laughs> ìbàdàn dẹ̀ lọ ń pè bí. kí la ti máa ṣayé yìí sí o kó téèyàn bá fẹ́ bá wọn dòwò pọ̀ ìgbésẹ̀ wọn lèèyàn ó gbé níbo ni iléeṣẹ́ wọn wà àti pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo lèèyàn á pè wọ́n sí àwọn èèyàn tó wà lókè òkun bó ni wọ́n ṣe lè bá yín dòwò pọ̀ láì wálé. ǹjọ́ ní wẹ́bsáìtì tí wọ́n ti lè kàn sí yín. bẹ́ẹ̀ni àbí nọ́mbà wo ni wọ́n á fi bá yín dòwò pọ̀. office address wa wà ní su sixty eight Nigerian Army Shopping Complex Mobile Gate bus stop Ẹlẹ́yẹlé Ìbàdàn then ẹ lè pè wá sórí zero eight zero six four seven zero two two seven seven email address wa náà ni www.commonwealthhomes.com website lẹ́fẹ́ pè. Ah, yeah, www.commonwealthhomes.com. okay eh, yàtọ̀ fún yàtọ̀ fún Ìbàdàn àwọn sójà ní ọ́fíìsì yín wà. yàtọ̀ fún Ìbàdàn ẹ tún nílẹ̀ sẹ́yìn odi. bẹ́ẹ̀ni a ní eh, sẹ́yìn odi a ní sí ìlú Èkó a dẹ̀ ní sí ìlú Abẹ́òkúta náà a ní àwọn estate wa dẹ̀ láwọn farmlands náà. ok Lateef ṣé téèyàn bá dọ́fíìsì wọn ṣé bẹ́ẹ̀ ni ọ́fíìsì ọ̀dọ̀ yín wà báyìí ni àbí ẹ béèyàn bá ti dọ́fíìsì wọn náà yóò máa pàdé mi ń bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni sọ. kì í jẹ́ iṣẹ́ ń tẹ́ gbà lọ́wọ́ mi gba ti sáìtì àbí ṣé ìṣe lo nice tó wẹ̀ báyìí. Hmm. Latifo náìsì. mo náìsì. béèyàn pè ọ sí location ìmọ̀mọ́ ìtọ́gbà. Ah, ah. Ah, pé mọ̀ sí máa ń làwọn míì tí kì í gbowó. ọ̀dà ìpè ọ̀la ìjì ìjì tó bá jẹ́ eh, yín àti bàbá ló pè mí <laughs> ṣé màá wá béèrè owó. àbówó ọkọ̀ àbówó epo àbówó epo ó ti parí. <laughs> kí ni o fẹ́ sọ fáwọn olólùfẹ́ ẹ ẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko lájò mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé ẹ bá commonwealth eh, homes and investment ẹ bá wọn dòwò pọ̀ eh, kí ẹ jèrè ni ẹ ní pàdánù nǹkan kan tó dá mi lójú ni pé ilẹ̀ máa appreciate ni iye tó rà lè ní kọ́ ló máa bá lọ́la iye tó bá rà lọ́la kọ́ ló máa bá lọ́túnla so ilẹ̀ kò kì í ṣe nǹkan tí ó máa depreciate ojúmọ́ ló ń peléke sí kò sí ìtò kéré jù. ẹ ṣeun àdúpẹ́ kí ni ó fẹ́ sọ fún àwọn ọmọ Ìgbò tó jẹ́ ẹgbẹ́ yín tó wà ní Ìbàdàn tí kò ní ilẹ̀ tó ó fẹ́ gbà ní ìmọ̀ràn pé kó ra ilẹ̀ Okay, oh, very good. Very good. So, èèyàn eh, eh, eh? um, mi ni ẹ, ibi kíbi tó bá tó ti ń gbọ́ mi tó wà ní challenge tó wà ní gate or wherever tó ti ń tẹ́ pààtì ẹ. Ṣé mi yẹ? Kúmá kò di pé ó wá wá ṣáàjò. Ó wá wá ṣáàjò títí títí landlord ló sanwó fún kò tó padà sí Enugu bíá. Ah? Ṣé bàbá this is the time for you to come here. Okay? No matter how, just buy one kodeko in case eh, ti mama chinedu àwọn yàrá ya ẹ̀ tán bá come from village to here so wàá rí kó wọn sí kò ní ṣe pé mama kó wọn hotel ọ ilé <laughs> okay sàmú tí bọ́. let's talk about it let's talk about it with, with Yinka Ayefele and EOB. star five five five star pin ash. bàbá àjàní kí ni gan-an ó tún ti ń ṣèrànràn jàre. star five five five star pin ash. ẹ eh, mo gbé ewu tún ni star five five five star pin hash. ọ̀sánkélé nọ́mbà tó o gbọ́dọ̀ gbàgbé nìyẹn o tẹ star five five five star pin hash láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. <sighs> ìyá àjàní ṣó ń sùn dáadáa ṣá. star five five five star pin airtel the smartphone network. As a student of life with so many experiences, my retirement was one of the most interesting times I looked forward to. <laughs> Now that I have come of age, it has been one of the most peaceful moments of my life because I chose a smart partner. Oh yes, a very smart partner. With this partner, I enjoy bliss and financial security. Their team of trusted experts brings superior investment strategies with a proven track record in pension management. Be like me Choose a smart partner. Choose Sigma Pensions. Call 0700 Sigma Pensions or visit www.sigmapensions.com for more details. Sigma Pensions, working for you. Oh. Uh, uh, guy, what's in the make you scatter house like this? Eh? I beg, you, you help me see my Airtel SIM. Ah, I, carry and give Shade yesterday. Oh. Eh? But you know they use him again now. Yeah. you don't carry my bonus give landlord picking. Now today you go pack out. Eh? on top airtel sim. yes so, if you don't reach 15 days where you never use your airtel sim go find them now now because why ogbonge awu full on top o. Hey, get 2000 naira airtime plus extra 200 MB for just 200 naira. The more you recharge, the more you are woof To begin enjoy this awoof, just dial star 241 star 7 ash. Terms and conditions, Joe. Airtel. The Smartphone Network. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. káàbọ̀ padà. alàgbà ẹ kú ọ̀lẹ́. ẹ kú ọ̀lẹ́ sà. ntẹ bá wá yìí ṣó dá yín lójú. mo lẹ́lẹ́rìí sà. kí ló ṣẹlẹ̀. incident yẹn bẹ̀rẹ̀ ní twenty four. ṣé ẹ fẹ́ dárúkọ yín àbẹ́ ẹ fẹ́ dárúkọ yín. mo lè dárúkọ but mi ní fẹ́ kí wọ́n ti gbójú mi because Eh, life for me is at risk. àti ìgbọ́jú yín. good sir. orúkọ mi ni amusun samson temitayo by name. okay ẹ jẹ́ àkàndá ẹ̀dá àbí. bẹ́ẹ̀ni tí mo wà lórí wheelchair sir. okay ṣé wọ́n ṣe bí yín nìyí. mo ta róbórí sir. Hmm. ẹ ta róbórí. ọmọ ìyá róbó ni mí o. nǹkan kan ṣẹlẹ̀ lójijì náà ni. bẹ́ẹ̀ni sir àwọn hmm. sáyẹ́nsì yorùbá sir Hmm, ó ti ló sọ yín dà báyìí. bẹ́ẹ̀ ni sá hmm. nínú tàtí ẹ̀bá náà tó ń padà gbọ́ sá. so uh, ní twenty four in short a guy ọ wá sí ṣọ́ọ̀bù mi. ọmọ ìlú wo ni. Ah, ọmọ bíbí ìbàdàn ni mí o. Eh, on the twenty fourth of december àbí. yes okay. last ní, uh, month christmas kọ̀la. bẹ́ẹ̀ ni sá. okay. mo ní. ẹ̀yin tẹ́ ní pos. bẹ́ẹ̀ ni sá. ẹ̀yin tẹ́ fi pos ṣe iṣẹ́ ẹ tẹ́tí kẹ́ gbọ́ o. Uh-huh so níbi tí mo ti ń ṣe pos yẹn mo dẹ̀ ní bàtà náà tí mò ń ṣe náà lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ at the same time so. ẹ̀yin lẹ ń ṣiṣẹ́ pos. mo dẹ̀ ń ṣe bàtà náà sá. ẹ̀yin lẹ ń ṣe pos. yes sir. lẹ ń ṣe péjà lẹ ń gbàyàn gba owó jáde lẹ́nu. transfer owó gba owó jáde. ok. so mi ò sí nílé ńjọ́ yẹn wáìfù mi attend sí guy yẹn nígbà tí èmi ò sí nílé ó lóun fẹ́ gbowó ìyẹn bí léèrè atm yín dà wọn láwọn ò ní atm pé ṣé àgbà transfer ìyẹn dẹ̀ dáhùn pé ah, no problem but on condition tí òun bá rí alert òun ò fún yín ní owó kẹ́lá account number yín ìyẹn fún l'account number. ìyẹn ìyàwó yín bẹ́ẹ̀ ni sá ó fún ẹni yẹn ní account ọkùnrin yẹn ní account number sẹ́yìn lẹ́yìn jẹ́ Patrick báyìí báyìí báyìí ìyẹn dá lóyún pé bẹ́ẹ̀ ni nọ́ọ̀nù yìí pé fake alert tó ti edit ló fi hàn yí pé sẹ́ẹ̀rí wọ́n ti dẹ́bìtì mi ní twenty thousand eight hundred naira ok debit yẹn ò tí ì dórí fóònù tí ẹ tí ì rí. debit lòun fi hàn àwọn ètí rí credit alert. ó kàn korúkọ yín sí ó wá fi hàn yín. ó kàn fi hàn ẹni ẹka ṣètìrí wọ́n ti debit òun wọ́n ti debit òun kankan then another customer call me láti attend sí so wọ́n á kówó fún ìpẹtọ ẹ dúró tí òun ò fi rí alert ẹ dúró kí n fi rí alert but òun ti kówó fún un so mm. ibi tó ti ń attend sí another customer o, network lọ kọ́mẹ̀ tí ì lọ okay so along the line another customer come in network ọ̀dà so ìyẹn ń disturb rẹ̀ so bí ṣe ń dá yẹn lóhùn òun sneak out ọ lọ. ìyẹn bọ̀bọ̀ tó gba owó ìyẹn bọ̀bọ̀ tó gba owó yìí ah. no account number ta fi lè trace no phone number no name ta fi lè trace so èmi believe pé wẹ́n òfò ẹni kì í ṣe ẹlòmíì mo gbà fọlọ́ mo relax bọ́ ẹ mọ̀ ìtara tá à ń ṣe ní ṣọ́ọ̀bù kankan nìkan wá béèrè àbó lẹ́ni ṣe rí bó ló ṣe look like sọ́ga so ni só so dúdú ni á describe ẹ̀ fẹ́ nìyẹn. ìyàwó yín ló describe ẹ. yes of course ṣẹ́yìn ẹ̀yin ò rí. mi ì rí jọ yẹn. so àwa sáà describe bó ṣe ìyàwó mi describe ẹ̀ bó ṣe rí fún àwọn èèyàn níbẹ̀ yẹn so máa yẹn wá dé mi máa nǹkan dẹ̀ wà bẹ́ẹ̀ tó náà ń gbọ́ ọba lọ sí ilé rẹ̀ so níwájú ilé rẹ̀ another POS machine kan náà wà níbẹ̀ ó bá sọ fún yẹn pé tọ̀ wà very careful method tí wọ́n lò fẹ́ nìkan rèé tí wọ́n fi gba twenty thousand eight hundred naira lọ o so wà very careful ó bá sọ yẹn àwọn gbàgbé rẹ̀ on the thirty of December again Mm. so níwájú ilé lóṣù tó kọjá yìí lóṣù tó kọjá yìí sa lọ́sẹ̀ tó kọjá lọ́sẹ̀ tó kọjá okay so níwájú ilé máa yẹn gangan woman tó ń sọ fún pé tọ̀ wọ́n gbẹ́ nìkan pẹ̀lú mẹ́tọ́dì báyìí báyìí báyìí yẹn so máa yẹn náà wá wà lọ́dọ̀ ọ̀gẹ́ yẹn at that very time. yẹn ẹni tó ti gba owó lọ́wọ́ ti yín yẹn ẹni tó ti gbowó lọ́wọ́ tèmi ọ lọ sí ọ̀dọ̀ ma ilé another person another person ẹni tó wá ẹni tó wá witness incident tí yín wá wà nbẹ. dongo witness a sọ fún ni sa so kì í ṣe pé ó dá guy yẹn mọ̀ bọ́ bá a ṣe describe fún ló get so kò rántí gbogbo sí yẹn as at that time so òun kẹ̀wé pé ah ẹ máa yẹn wá ní à ah, ok ẹ mú atm yín wá ìyẹn gbà ìyẹn lady tí ó ń ṣe pos ń bẹ̀ bó ṣe enter pos eh, atm sínú pos kò pọ̀wó fún lọ́ba ní à ah, sẹ́ẹ̀ mind tóun bá tún ṣe tóun bá ṣe transfer èèlò lẹ fẹ́ ṣe transfer twenty thousand eight hundred ah, máa yẹn bá wò pé twenty thousand eight hundred ni wọ́n gbà ní last week ní ibi báyìí kò tí ì máa yẹn náà ò sọ̀rọ̀ kèétí sọ̀rọ̀ ọkà so ó ṣàtúnwò pé sọ́n jọra wọn bá àbí kò jọra wọn ọ̀dà ẹjọ́ sẹ́ni mo lè rí small phone kan kí n kí sim card sí fóònù òun jábọ́ sínú diesel so kóun ó fi ṣe transfer yẹn so bó ṣe wá ṣe ah, wọ́n tún ti wọ́n ti debit òun ẹ̀bọ́ òun kó owó ìyẹn bá ní à ah, tí wọ́n bá debit yín wọ́n ètí credit èmi òun so ibẹ̀ ni máa yẹn ti wá pìkì pé ọ̀rọ̀ ẹ̀ máa tó ń jọra wọn bọ̀ bó ṣe pé ṣọ́ọ̀bù ọ̀dọ̀ mi nìyẹn àwọn bíi márùn kan wọ́n lọ pẹ̀lú wáìfù mi wọ́n lọ síbẹ̀ máa yẹn wá sọ fún yín pé tọ̀ wá very careful tó bá accuse wrong person tó bá ṣe òun òun ọkàn yìí ní àdánwò òun náà bá mú atm ẹ̀ dání ó lọ sọ́dọ̀ yẹn òun náà fẹ́ mo fẹ́ withdraw láti fi lè view ojú yẹn dáadáa so the moment tí bọ́ọ̀ yẹn tó ṣàìtọ́jú ìyàwó mi ó dìde ẹni tó ti jókòó tẹ́lẹ̀ tó ti relax. tó ń dóde kí wọ́n rí alert. kí wọ́n kówó kí wọ́n kówó fún kó get out ó dẹ̀ ti ń kán lady yẹn náà lójú but lady yẹn ní pé tóun ò rí alert òun ò lè kó owó fún un so bó ṣe rí wáìfù mi ẹ̀ńtẹ́ bá ti rí alert òun ń lọ nìyẹn òun ó padà wá òun ó ṣe kinní kankan máa lé. Ilé àti máa ṣayé yìí sí o, kò yé mi. Ah, ẹ pẹ̀lẹ́ àwọn ẹtọ bá fẹ́ gbọ́ ni ẹ bá láìkè wá yá ẹ bá bá sí wọn bouncing on <laughs> bouncing on. wọn náà sá dìde wọn bá ń bínú lọ pé à ẹ kinní kan òun padà wá òun ó ṣe kinní kan àwọn yẹn náà wá tẹ̀lé díẹ̀ so máa tó pé wọ́n yẹn òun ti wà níwájú níbi tó ti lè gba kọ́nà àbọ̀ságbolé ìyẹn bá dọ̀bù kírọ́sẹ̀ ẹ̀ lọ arákùnrin ẹ̀ kúrọ̀ lẹ́ o bó o ní nǹkan kan ṣe rántí arábìnrin olóhùn ọ̀mọ́ tọ̀ ọ̀dà tẹ́ ẹ̀ bá mọ̀ bọ̀ ẹ rántí pẹ́ gbowó ní December twenty four ní àdúgbò báyìí báyìí báyìí wọ́n ní ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀ wọ́n reverse owó yẹn wọ́n ṣe kinní kankan ọ̀dà ẹ bá wa kó owó ẹ mọ̀ wulẹ̀ jẹ́ apá ó ní wọ́n reverse owó kò deny okay. ẹ mọ̀ wulẹ̀ já apalariwo káwọn etí yòókù kí wọ́n mọ̀ gbọ́ n ti ń ṣẹlẹ̀ ẹ bá wa kó owó tí wọ́n reverse story bá bẹ̀rẹ̀ ó ṣe di pé wọ́n ń kó ìgbájú ìgbàmúbò kémi tó débẹ̀ wọ́n ti na arákùnrin yẹn gan mo bá bẹ̀rẹ̀ sí bẹ̀ wọ́n ẹjọ́ nítorí tọ́lọ́ since tó ti jẹ́wọ́ kó lòun gba owó ẹjá hmm. fàlẹ́ agbófinró lọ́wọ́ ẹ má jẹ́ ká ṣe ìdájọ́ ní ọwọ́ ara wa tí mi bá sí lórí kẹ̀kẹ́ sá wọ́n á parákùnrin yẹn no doubt about it. so but nítorí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sá. ẹ wá bá bẹ̀bẹ̀. sá crowd tó ń bẹ lẹ́yìn wa kì í sọ̀rọ̀ twenty kì í sọ̀rọ̀ fifty mọ́ at that time so mo ní láti sáà mọ̀ bẹ̀ wọ́n ẹ jẹ́ àfà lọ́lọ́pàá lọ́wọ́ wọ́n bá dá yìí pé agúgò ní ìgbà agúgò ṣe ní ìgbà ọ̀dà tágúgò bá agúgò ní jurisdiction bí tàwa bẹ́ẹ̀ ni sà hmm. ògbèrè ìdí ọ̀sán aziz níbí mọ̀ ń sọ mo wá ní nọ́mbà àwọn àmọ̀tẹ́kù kan lọ́wọ́ mo bá pè wọ́n ẹ ló ẹjọ́ ẹgbà wá wà lábàbà báyìí ṣẹlẹ̀ ní ibi báyìí o a mú olè o wọ́n dẹ̀ ní wọ́n tá bá mo dé agúgù wọn ò ní í gbà o ọ̀dà tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ pe nọ́mbà tí ẹ pè òun ọ̀bà ọ̀gá ọlọ́pàá yẹn sọ̀rọ̀ of which mi mọ ẹni tí mò ń pè yẹn gan bó ṣe rí ngbà yẹn so bí mo ṣe kọ́ọ̀tì pẹ̀lú wọn mo tún pe six one five ìpẹ̀jọ́ i need operation boss pé àwọn boss yìí ipá mi ò fẹ́ ká wọn mọ́ kí wọ́n má bàa sáàpá sí mi lọ́rùn ẹjọ́ ẹ wá help wa out wọ́n ní ta bá gbede Agugu police station wọn ò ní í gbà á àwọn náà ní pé tí n bá ti débẹ̀ kí n tún pe nọ́mbà ìpadà pé àwọn ọba wọn sọ̀rọ̀ bá a sì ṣe débẹ̀ ní around to so ká tó rí gbà lọ́wọ́ àwọn boys yẹn ó pẹ́ gan so ká tó débẹ̀ was around after eight so IPO yẹn ọ̀sà àgbà wọ́n kọ statement bó ló ṣe ṣẹlẹ̀ àṣàlàyé everything fún wọn wọ́n gbà níjọ. ibi ọ̀rọ̀ dé dúró gan-an tá à ń lọ rèé o hmm. ibi tá à ń lọ la dé yìí o. Hmm. ọ̀rọ̀ ti wá bùṣe báyìí ọ̀rọ̀ ti wá bùṣe ẹ farabalẹ̀ dáadáa kẹ́ ẹ gbọ́ láti bí. ẹ tẹ́tí o ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́. ọ̀ya tẹ̀síwájú. nígbà tá a fà lé wọn lọ́wọ́ ní on the thirty yẹn Wednesday ní police station ní police station Agugu police station. Okay. so bá a ṣe fà lé wọn lọ́wọ́ so wọ́n ní pé níbo ló ń gbé ó rẹ̀ tó bá di ọ̀la which is thirty first àwọn lọ mú lọ sínú ilé yẹn on getting there wọ́n náwọn bá grandparent ẹ̀ ìyẹ́ ìyá. wọ́n ó sun àgọ́ ọlọ́pàá mọ́júmọ́ díjọ́ kejì. díjọ́ kejì ok di thirty one. di thirty one so nígbà wọ́n dé ilé àwọn eh, grandparent ẹ̀ níjọ́ yẹn àwọn yẹn ní pé ó ti pé two eh, ó pé two years báyìí táwọn ti fi ojú àwọn kan kẹ́yìn so wọn sọ jù báyẹn lọ fún wọn. pé kò tọ́lọ́pàá ó bá a mú lọ kán máa mú un lọ. wọ́n sá mú padà sí station. okay nígbà dọ́ǹdì one ipo bá pè mí. lọ́jọ́ ọdún. lọ́jọ́ ọdún tó bá di seven pm lálẹ́ o kí n rí òun. wọ́n kọ́kọ́ wẹ̀ pé alẹ́ wẹ́ alẹ́ náà ni a mú lọ bóyá night duty ni tẹ́ni yẹn máa ń wà èlò ọ̀fà tó fi ní kí n wá ní alẹ́. but to my greatest surprise on getting there àwọn òrìrẹ́ létí. mi ò fẹ́ kó o dárúkọ ọlọ́pàá kankan. mi ì dárúkọ rẹ̀ báyìí sá. Mm. Mm. on getting there to my surprise wọ́n bá ní à àwọn òrìrẹ́ létí fún rẹ o kò sí nǹkan tí àwọn ò ṣe sí o èmi ọmọ mú lọ ni ẹ ṣáàjẹ sí kọ́ọ̀tù èmi ò tí ì rí. ẹ wà lórí kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni sà ẹ wà lórí wheelchair àbí. bẹ́ẹ̀ ni sà wọ́n á mú ọ̀daràn. wọ́n ní mọ̀ mú lọ. ẹ mọ̀ mú lọ. ẹ ṣáàjẹ sí kọ́ọ̀tù ni èmi ò tí ì rí owó ti tèmi gbà. ẹyin náà ní sùúrù. wọ́n lágbára wọn ò ká àbí àbí pé wọ́n ní kóòtù òṣìṣẹ́ ni àbí wọ́n sọ pé àwọn ò lè charge ẹ̀ sí court àbí it's not a chargeable offence. Mm-hmm. wọ́n ní kóòtù wà ní ọ̀lídé láti monday àná mm-hmm. ní gbogbo ọ̀sẹ̀ pé wọ́n wà ní ọ̀lídé báwo ò sì lè mú sí ọ̀dọ̀ kó má lọ kọjá wákàtí tó yẹ kó lò ní detention. ok ó ti ń yé mi bọ̀ kò yẹ kó ju twenty four hours lọ tí wọ́n fi charge ẹ̀ ẹ̀ eh, wọ́n ti wá wà lọ́lùdé báyẹn ó ti yé yín ẹ̀yin ọ̀ wá mú ọ̀daràn yẹn. èyí tó máa ń fowó mi bọ àdìbáwo ẹ mú lọ lé ọ̀dọ̀ yín ok yóò mọ tì mí lórí kẹ̀kẹ́ àdìbáwo. ẹ à ó lè mọ tì ebi kẹ́kọ́ ẹbí kò tí ì fẹ́ yín lówó yín àbí. àkíyìn tí ìgbowó tí ń bá gbowó ẹ̀ bá ní mọ́ mú lọ́kọ́lọ́mọ́ sẹ́rú lẹ́yìn mi tàbí kó dòṣìṣẹ́ déédéé nìbọn kí n tí ìgbowó mi náwó rẹ. kí ló wá ṣe ṣẹ́gun ní sòrò ẹ wá mu kúrò lágùgù tipa ti kúkú wọn ìfilé lọ́wọ́ sá o. Ah, ẹ sì wà lórí wheelchair. bẹ́ẹ̀ ni sá o wọ́n wá fàlẹ́ yín lọ́wọ́ pé ẹ máa mú lọ. wọ́n dẹ̀ sọ pé. ṣé wọ́n ní kẹ́ lọ charge ẹ̀ sí kan. wọ́n ní àrà tó bá wù mí kí n ah. lọ fi dá. that was ntí ipo yẹn tó sọ sá mo try láti fẹ́ sá jáde nínú station yẹn pé ká mọ̀ sign ipa wà la gbà sá very close to their gate ni wọ́n ti double cross mi pé i must to sign this thing so n ló gbé yín wá báyìí. bẹ́ẹ̀ ni sàyí pé ẹ sáyìn pé ẹ gbà àyàn jáde lọ police station. wọ́n fún mi ní suspect complainant wọ́n fún wọ́n fa suspect lé lọ́wọ́ yí pé kí n lọ́ọ́ fi dálà tó wù mí. number one sọ wà nínú ìwé òfin nàìjíríà number two wọ́n ti expose life for me and my business into danger that is why tí mo fi sọ pé mi ò fẹ́ kí wọ́n rí ojú mi gan as matter of fact because agbègbè yẹn nísìn everybody ti mọ̀ sí yẹn àwọn ọlọ́pàá yẹn wọ́n ti mọ̀ sí yẹn ní tí wọ́n fi lè fa ọlọ́pàá lé lọ́wọ́ sà ní ọjọ́ tí mò ń sọ ní alẹ́ on the one yẹn mm-hmm. mo wọlé ní after twelve ní òru. ẹ ti fo bì kan o. ok sir. ẹ ní sọ̀rọ̀ ẹ ti fo bì kan o. ibi tẹ fo àwọn ọ̀rọ̀ kan wà tẹ ẹ gbọ́ lábẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ kan tó tóbi wà lábẹ́lẹ̀ tẹ ẹ ti fo. àwọn ọ̀rọ̀ gan ìyẹn gan ni mo fẹ́ gbọ́ ẹ fo bì kan. yín kúsẹ̀ yín kúsẹ̀ ọ̀ya ọ̀ya ọ̀ya so ìgbà tí wọ́n fẹ́ hand over fún yín. <laughs> bẹ́ẹ̀ sà. Mm-hmm. ṣẹ́gun ní sòrò. Eh, this is after nine sà. Mm. ẹ fún wa ní lẹ́tà ká gbé lọ sí ẹlẹ́yẹlé tàbí ìyá kan. wọ́n ní ẹ̀yin ní kẹ́ gbé lọ. bẹ́ẹ̀ à. Ah. wọ́n lẹ́yìn ní kẹ́ gbé lọ sí ẹlẹ́yẹlé. tí wọ́n bá eh, tẹ́ ẹ bá ní kọ̀gbọ́n eh, wọ́n ní DPO Agugu mm. sọ fún àwọn pé suspect yẹn ò gbọ́dọ̀ sunú sẹ́ẹ̀lì ní ọjọ́ yẹn ó ti ń kọjá time tó yẹ kó ló sẹ́ẹ̀lì. níbo lẹ fẹ́ ká mú lọ. wọn àdẹ ní kí mọ̀lẹ́bí ẹ̀ wá béèlì ẹ̀. wọn sọ nǹkan kan tọ́jọ́ bẹ́ẹ̀ fún mi sà. òtùmọ̀ ẹ̀yin náà ní kẹ́ gbà. wọ́n fàlẹ́ sà forcefully sà wọ́n fàlẹ́ lọ pé kí n lọ fi ìyàwó mi tọkọ statement mo ní kó sign nígbà tí wọ́n ti wá kọ́ọ̀sì wa very close to their gate. wọ́n dẹ̀ fàlẹ́ yín lọ́wọ́ ibì kan wà tẹ́ ń fò. Hmm torí ẹ̀yin gan ẹ̀yin gan wá wò pé àkàṣe ó ti á jẹ́ tó fi jẹ́ pé ọ̀rọ̀ owó tí yìnyín wá sọ̀rọ̀ ń pa rẹ̀ mọ́ hmm. ẹni wọ́n sọ̀rọ̀ kan. ọ̀rọ̀ ń tóbi pọ̀ hmm. ọ̀rọ̀ ń tóbi ìfẹ̀sùnkànnìyàn ni ò tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ má wulẹ̀ yá mọ́ lọ bẹ́ẹ̀. àkàkọ́ rí bẹ́ẹ̀. tó bá rí bẹ́ẹ̀ ni kílẹ̀ ni wọ́n sọ. <laughs> àbí má sọ yẹn. ẹ mi sọ. ẹ má sọ ẹ má jà torí kò hmm. lẹ́rìí. Ah. abẹ́ rìkọ́ọ̀dù ẹ̀ lẹ̀. mi rìkọ́ọ̀dù ẹ̀ sá. so kò lẹ́rìí. àmọ́ tẹ bá sọ ṣùgbọ́n àwọn èèyàn tó wá witness sí yẹn. wọ́n mọ̀ pé wọ́n gbọ́ sọ̀rọ̀ yẹn. àǹgán gbọ́rọ̀ tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. wọ́n sì mọ̀ pé wọ́n sọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ yẹn. wọ́n gbọ́ pé wọ́n sọ pọ́lọ́ IPO yẹn sọ sà. ó sọ ó sọ fún suspect. ó sọ fún òun. ó sọ fèmí sà. ipe kó tó ah, ah, sùn ni so sí mbẹ mọ ni. <sighs> Eh, wọ́n ní kí n lọ ṣèdájọ́ ọwọ́ mi fún bọ̀ tí n bá pa sí. yàtọ̀ fún ìdájọ́ ọwọ́ tiẹ̀ tí a ti ń sọ <laughs> pé eh, owó titi tó wà lọ́wọ́ titi ẹ o eh, báyìí báyìí ni o. ọ̀yin ò kẹnu mo fẹ́ kí wọ́n jókòó kí yá DPO wọn náà jókòó kọ́ mọ́ dàbí irọ́ ni kí n wulẹ̀ tú yẹn lójú. lójú wọn eh. bẹ́ẹ̀ ni sà because ìyẹn padà sọ fèmí pé n tí wọ́n sọ rèé tó prompt sí i yí pé forcefully kémi máa mú lọ lé. nígbà tí ẹ ti rí nǹkan tí wọ́n ní kẹ́ ẹ ṣe ṣe. bọ̀bọ̀ yẹn gangan tí wọ́n mú suspect tí wọ́n mú mm. Mm. nígbà tí ò ti rí nǹkan tí wọ́n ní kó ṣe ṣe. tí ò rówó mm. san. bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin ń kọ́. wọ́n ní tọ́ bá fà ẹ jẹ́ kí n ká kúkú sí sọ ní ojú rọ́ngbà náà sà. <laughs> wọ́n ní kó fún àwọn ní wọ́n sọ fèmí pé wọ́n ní kó fún àwọn ní twenty thousand kọ́dẹ̀ san owó tó jẹ èmi. twenty eight thousand. two eh, twenty thousand eight hundred ló jẹ mí. Mm-hmm. so wọ́n wá ní fáwọn ní twenty thousand naira kọ́ ọ̀dẹ̀ sanwó àwọn tó jẹ eh, ó ti bọ́ sásìkò kọ́ ọ̀dẹ̀ mọ bọ́ báwọn eh, bá ti tiẹ̀ lọ ìyẹn wá ní àkínlá gbé kínlẹ̀ jù òun jẹ èèyàn ní twenty thousand eight hundred ẹ̀yìn lẹ́yìn ọgbà twenty n tóun bá rà òun ò lè san o bọ̀ mi ì sí bi tó ti sọ yẹn so kò jẹ́ kẹ́mi ọ lè bọ̀bọ̀ yẹn ló sọ fún bọ̀bọ̀ yẹn suspect yẹn sọ fún mi suspect wàá dà báyìí. tọ́ nígbà wọn ti ní kémi náà ṣe bó ṣe wù mí hmm. èmi náà lọ́gbọ́n àtinúdá tèmi náà sá hmm. ta lọ mọ̀ ọ ní pé pásítọ̀ báyìí báyìí báyìí ti jọ kan so àsìmú lọ síbẹ̀ pásítọ̀ yẹn ló so onídùúró fún yìí pé òun ó san owó tèmi padà. Hmm. ṣùgbọ́n tó jẹ́ kémi ọ̀ wá síbí ni pé hmm. safety safety ara ti tèmi àti iṣẹ́ mi hmm. pẹ̀lú ọ̀rìn àjò tí ọlọ́pàá yẹn rìn tó bá jẹ́ pé bí wọ́n ṣe sọ pé kémi náà ṣe bó ṣe wù mí yẹn sà tí mo fẹ́ kí wọ́n bá káwọn aráàlú káwọn aráàdúgbò kí wọ́n bá mi dá sáàrin yẹn pé kémi náà wá pa àwọn bọ́ìsì ládùúgbò tó ẹ wá pàdé mi lágúgù police station ẹ pa síbí báyìí Ah. Hmm. sáwọn ọlọ́pàá yẹn ṣé wọn ò ní padà mú mi pé mo pààyàn síwájú station wọn èní ṣé wọn ò ní tún sọ yìí pé tọ mo ti ṣe ìdájọ́ lọ́wọ́ ara mi so ohun tí mo fẹ́ káwọn èèyàn bá wa dá sí jù nìyẹn sá. zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine. mo ti gbé. hello. ẹ kúrò lẹ́wọ̀. ẹ kúrò lẹ́sà. bàbá eob bàbá ayífẹ́lẹ́. yes sir. Mm-hmm. ẹ ṣe gan o. orúkọ yín bọ̀lẹ́ tí ń pè. pẹ̀lú gbogbo tí arákùnrin yìí sọ ó ká bẹ̀rù ọlọ́run ní orílẹ̀-èdè pẹ̀lú tó dẹ̀ wà wọ́n mú ọ̀daràn wọ́n dẹ̀ mú dé police station yẹn so èlùfà fẹ́ kí láti ọ̀dọ̀ Fresh FM báyìí láti kí wọ́n á tèkì yẹn to the commissioner of police as well kí wọ́n lò tí nítorí ṣẹlẹ̀ yìí ohun tí ò dáa gbáà ni ẹni tí ó jẹ́ abadapá ẹ tún fa ọ̀daràn lé lọ́wọ́ pé kọ́ máa mú lọ síbi kan kọ́ lọ ṣé bó ṣe wù ú ǹjẹ́ tó bá mú lọ bá yẹn ṣé kò lè pa ẹni yẹn kan sọ́run lójú ọ̀nà. tó bá yin lọ́rùn lọ́nà ńkọ́. tó bá yin lọ́rùn lọ́nà ńkọ́ nífùgẹ́ tó lọ́wọ́ méjì gan tó ní gbogbo ẹ̀ tó lè ó yìí láti mú ọ̀daràn lọ ẹni rẹ̀ tó ń tẹ gbogbo agbára tó ní ó tó bẹ̀ lọ́sùn lọ́sùn kò jẹ́ káwọn yòó lu pa ní sátidé níbi tí wọ́n ti mú gangan ọ̀rẹ́dì tó yẹ kó dé station ti wá pé ní ẹni yẹn jẹ́ ìyẹn burúkú ni àti ọ̀dọ́ rẹ̀ ń bí ẹgbẹ́ ẹ̀ ló dá wọn àti ẹni wọn bá ti pa ẹni yẹn lọ́sẹ̀ bẹ́ẹ̀ hello. kakọ ọlẹ o. ẹ kú ètò sà. orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè sà. ọlọ́run máa fún yín ṣe sà compliment sà. same to you. orúkọ yín ọ̀rọ̀ pọ̀ pé làtẹ̀rù wà sà. ok. ṣe é rí dr yinka. sà. eob. sà. ọlọ́run ràn yín lọ́wọ́. máa yẹn sọ wípé safety iṣẹ́ òun lòun fẹ́ èmi ò bá dábàá wípé ó nọ́mbà kẹ́pẹ́ kẹ́ ìkọ́kọ́ ṣe investigation náà dpo agúgù yẹn ẹ kọ́kọ́ fọ̀rọ̀ wá lẹ́nu wò lábẹ́ aṣọ náà hmm. kí ipo náà wà ń bẹ̀ kó tó di pé yóò bọ̀ sórí afẹ́fẹ́ ìfọ́jẹ hmm. ẹ kọ́kọ́ sì jọ pé wọ́n ní ojúkojú náà kọ́kọ́ wá sókó tó di pé yóò padà lórí afẹ́fẹ́ ó pọ́síbù kò jẹ́ wípé ọlọ́pàá ṣe bẹ́ẹ̀ lóòótọ́ pọ́síbù ṣùgbọ́n tó bá pọ́n ṣe bẹ́ẹ̀ lóòótọ́ kò dáa o ẹni tí ò lè tẹ́lẹ̀ hmm. tó máa mú sípẹ́ẹ̀sì lọ tó bá pàdánù nǹkan kó tó wá jálẹ̀ ọlọ́run bá wa bẹ́ẹ̀ ni ṣe dé mo ti ní ká pe ipo ṣé mo sọ fún ẹ mo lé ẹ máa lọ bẹ̀. ó ní kí pe IPO èmi tẹ̀ ní ká pe IPO pé n tí mo fẹ́ gbámúnú ọ̀rọ̀ ni pé ṣé lóòótọ́ ni wọ́n ní kí ẹnì yìí máa mú suspect lọ ẹni yìí náà ló sọ pé táwọn bá tiẹ̀ pe IPO wọn ní gbé aago mọ́tòró ní ọ̀rọ̀ tí wọ́n ti jọ fà táwọn ti jọ sọ̀rọ̀ lórí ẹ̀ èmi ò sì fẹ́ fi nọ́mbà tèmi pè wọ́n màá lọ dáná ẹ̀yin ẹ sọ̀rọ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀ ẹ rí i pé iléeṣẹ́ ọlọ́pàá ó gbé ìgbésẹ̀ ní kánmọ́nkíá ṣé bí wọ́n pè yín pé kẹ́ ẹ wá pàdé àwọn ní. ipo yẹn pè mí. wọ́n pè yín padà. ní on the hmm, one. wọ́n pè yín padà èmi kàn rí i pé. taba ipo hmm. sórí rédíò hmm. wọn ò ní sọ̀rọ̀ torí òfin tó de iléeṣẹ́ ọlọ́pàá ní pé PPRO nìkan ló ní ẹ̀tọ́ àti sọ̀rọ̀ sórí rédíò ṣùgbọ́n lábẹ́ àkóso bó ti wù kó rí kò sí bá a ṣe ní padà dá gúgù àá mm-hmm. padà dá gúgù àgbẹ́jọ́ eh, ẹnìkan dá àgbà òṣìkà ni ó dùn lẹ́nu yín bẹ́ẹ̀ ṣe rò kalẹ̀ yìí àá padà gbọ́n tó ṣẹlẹ̀ lágúgù bóyá ìgan lẹ tí wọ́n fi ní tẹ bá mọ̀ pé fẹ́ ṣèdájọ́ láwa bóyá bóyá ẹ ti ń pè wọ́n jù tẹ́ ń pín mi fún mi ẹgbówó mi fún mi náà ẹ wá gbowó yín ẹ gba suspect kó dowó fún yín. ayé tọ́tọ́ ayé ayé ń gbà mí àìní sùúrù àìní sùúrù àìní sùúrù. bàbá ń gbèrò lábẹ́lẹ̀. fóònù bá ti lò ẹ fún lóúnjẹ ẹ o. ó kọ yín. ó kọ bí ẹ tún à ń gbọ́ yín. ṣẹ́rí nǹkan tí mi máa sọ ni pé police station tí ẹ̀ ń sọ yẹn hmm. ẹnu tí ń kù wọ́n jù. ẹ yí rédíò yín lẹ. ìyá ti máa ṣayé yìí sí ọkọ yẹn ni. hello ọ̀rọ̀ kan wà tí mi ò tí ì sọ fún yín ká wọ́n mú ẹnìkan tó fẹ́ wọ́ ó jí fóònù wọ́n á fẹ́ nà án làwọn kan wá ní ẹgbẹ́ lọ police station <laughs> afurasí tí wọ́n nà lọ́wọ́ sí ń dákọ̀ station tí wọ́n gbóhùn lọ. ẹ má gbé lọ challenge o ẹ má gbé orí ìtàn ẹ má gbé lọ ẹ má gbé lọ challenge o orí ìtàn ẹ má gbé mi lọ ẹnìkan wá ní ẹjẹ àmọ́gbé lẹ́kọ̀ọ́ ah, ah ẹ má gbé mi lọ lẹ́kọ̀ọ́ o wá ń darúkọ station kan tí mi fẹ́ dákọ̀ lórí ẹ làwọn kan wá pé ó léèyàn síbẹ̀ ni nígbà tí ah, ọ̀daràn ti sọ ọ̀daràn sọ station tí wọ́n gbóhùn lọ. <laughs> kì í sori ta èmi náà fi ń ṣe mo fi ń ṣàpẹẹrẹ ni o. hello. ẹ kú ọ̀lẹ́ ọ̀tá. orúkọ yín mo lẹ ti ń pè wá. orúkọ mi ni ògùtù mr ògùtùgà olúkúnlé. ok. láti kwari. ṣe rí ibi tí ẹ dárúkọ ẹ ṣẹṣẹ yẹn máa ṣe máa ń ṣe nìyẹn ṣíṣe ẹ̀ bọ́n ṣe máa ń ṣe nìyẹn. àgbà bẹ́ẹ̀ àgbà pé bọ́n ṣe máa ṣe nìyẹn àgbà bẹ́ẹ̀. ẹ jẹ́ ká fọkàn sí pé wọ́n ṣe ohun tó tọ́ àwọn ó padà arrest ẹ̀ tí wọ́n ó ṣáàjì ẹ̀ bó ṣe yẹ kán ṣáàjì ẹ jẹ́ ká fọkàn síbẹ̀. ẹ wọ́n sì lè dárò kan wọ́n lè dárò kan wò pé ó ti sọ pé òun jẹ̀yìn lówó ó ti yé yín transaction lè fail. ó dẹ̀ ti jẹ́wọ́. ó sì sọ pé wọ́n ti reverse ẹ̀ fún owó àmọ́ òun ti ná kò mọ ọ̀dọ́ kò mọ ọ̀dọ́ yín yẹn mọ́ ni. láti dá padà ẹ mọ̀ pé kọ̀rọ̀kọ̀rọ̀ ni. ọkọ lọ́dọ̀ yín. ẹ bàtà lè sọ yí pé tọ̀ ah ọ̀dà ẹ̀jẹ̀ ń ṣe transfer ṣe bá sáà ti ẹ bá ọ̀bá mọ kọ̀rọ̀kọ̀rọ̀ mọ́ eh. ìgbà tójú kojú eh. kásà ní àpò làgbo owó tó tún wà lọ́pọ̀ ọ̀lẹ̀ ó tún ti ṣe transfer síbòmíì ó tún ti há. sáwọn yẹn rówó ni wọn kò ẹ ṣé wọn rà láti wọn kò wó fún ni aláàtì ò tí ì dé ni. ẹ mọ̀ pé bọ́ọ̀dù ni nẹ́tíwọ̀kì bízì. ẹ̀bọ̀ yóò tà ti dé náà nírú òní náà báyìí ní sàláàtì. àyílè ní sùúrù farabalẹ̀ lè ní sùúrù. aláàtì á dé aláàmì tì mí ń dé lọ́jọ́ kẹta. ìmí ń dé lọ́jọ́ kẹrin. Hello ń retí. Hmm. hello. hello. hello. hello. ẹ kúrò lẹ́ sá. ẹ kúrò lẹ́ o. ẹ jọ tẹ bá lọ sí tẹsán yẹn tí màá yóò bá ní ẹlẹ́rìí wọ́n máa wọ́n máa da ẹjọ́ yẹn mọ́ ọ wọ́n á dàrú mọ́ lọ́wọ́. ṣé gbogbo ohun tẹ́ ẹ̀ ń sọ yìí ló lẹ́lẹ́rìí. Hmm, ẹlẹ́rìí yẹ pa ìyàwó mi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó pè wá nígbà tá a fi lọ mú bọ̀bọ̀ yẹn ọ wà ní station níjọ́ wọn fà lé lọ́wọ́ ẹlòmí at least atóbi mẹ́ta so tí wọ́n bá wá ní gbogbo wa parọ́ mọ́ àwọn ó kù sí ẹ lọ́wọ́ ń gbà náà. ìlà tí máa ṣayé yìí sí o kò yé mi. hello. ọ̀gá àmọ̀tẹ́kùn kan náà sì àwẹ̀ gbogbo kéèsì from A to Z. okay. igbákejì àmọ̀tẹ́kùn lọ́yọ̀ state. orúkọ tèmi ni ọlásìndé abib látọpẹyẹmí gbajúmọ̀dà. ẹ lọ sà. ẹ gbóhùn sókè. hello. hello. ẹ rà sà. ẹ àwọn oyè níyì ló ń sọ̀rọ̀ láti ìwó road à ń gbọ́ yín. ẹ̀jọ̀ kéèsì yẹn kan fi lọ special correctional special adviser on disability for your state. ok. ẹ̀ka tó kéèsì yẹn lọ tó tó bá ti lọ wọ́n máa níyànjú. ẹ ṣe. hello. hello. ó kọ yín. ẹ kọ́ lọ. ẹ ra o. ó kọ́ mi bí ọdún láti gbọ́ ọ̀rọ̀ lóṣù padà. ok. so <clears throat> so mo rántí pé during the endsars that particular station ṣẹba rántí that's why mo fi sọ pé to pass in essence to every rumour element of truth lè wà but ká tún fún ọ ní benefit of the doubt question kan tí mo wá fẹ́ bi that man ni pé hello. a wà pẹ̀lú yín. question kan tí mo fẹ́ bí wọ́n ni pé ìjẹ́kọ̀ sí ìpòrògàn kankan tí kéèsì yẹn ti ń lọ láàrin wọn. ìtàpọ̀rọ̀ gan láàrin ẹni yìí àti iléeṣẹ́ ọlọ́pàá àbí. bẹ́ẹ̀ ni Ebo. You, you have to give them benefit of the doubt. Mm.